هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أرجو فوالله باتي أسواني مسلمين abẹ́láwọn ọba àlékún ìgbàgbọ́yé Islam kọ́láwọn ọba àlékẹ́lá kí ọmọ jogún ẹ̀ fún wa àlékún ìfẹsẹ̀rinlẹ̀ àlékún ìdúró dédé àlékún ìdúró ṣinṣin lórí ẹ̀sìn ọlọ́wọ́n ọba abẹ́láwọn ọba àlékẹ́lá kọ́ ọmọ jogún ẹ̀ fún wa atọ́rọ àlékún ìkẹ́ ọlọ́wọ́n ọba àti orí ajẹjẹ tán náà ọba fún anabi sallallahu alayhi wa sallam àti àwọn aráalé anabi sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà àti gbogbo olùjọ́mọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbèdà kìyàmà ìtẹ̀síwájú lórí ìtumọ̀ suratul Baqara eléyìí tí a ń bá lọ ibi tí a bá dé òun náà ni àyà ẹlẹ́ẹ̀kọkànlé ní ogún òun náà ni a ń bá láyé lọ lórí ẹ̀ bísmìlá a'udhu billahi minash shaytanir rajim ya ayyuhan nasu u'budu rabbakum ẹgẹ́ bí a yìí ṣàlàyé síwájú pípí ọlọ́run ọba àlékiọlá ó ń pa wá láṣẹ nínú àyà yìí gbogbo àwọn ọmọ èèyàn pátápátá àti àwọn àlìjẹ̀nú náà ọlọ́run ọba àlékiọlá ń pa wá láṣẹ nítorí pé òfin kan náà ọlọ́run ọba àlékiọlá lọ́jọ́ làbọ́ àwọn àtàwọn àlìjẹ̀nú gbogbo tó ọlọ́wọ́n bá àdékẹ́lá bá ti ń pa ọmọ èèyàn láṣẹ rẹ̀ ọlọ́wọ́n bá àdékẹ́lá ń pa àwọn àlìjẹ̀nú láṣẹ rẹ̀ náà nìyẹn ṣẹ̀rí àkan náà lọ́wọ́n bá àdékẹ́lá jọ gbé lọ́jọ́ gbélé wa lọ́wọ́ ànábì kan náà lọ́wọ́n bá àdékẹ́lá jọ rán sí àwa méjèèjì sóńtúrẹ́ báyìí àwa náà ń pè ní athaqalan athaqalan èèyàn àti tóhun ti torí ẹ̀ ìdí kan tóhun ti torí ẹ̀ dá àwọn àlìjànú àtàwọn èèyàn nítorí ìbáàdà ni so túnmọ̀ sí gbogbo àgbà tàbá ti ń rí tọ́lọ́wọ́n bá lékẹ́lá bá ń pa àwa èèyàn láṣẹ ìbáàdà pé ká máa jọ́sìn fún ọlọ́wọ́n bá nìkan ọlọ́wọ́n bá lékẹ́lá ń pa àwọn màláìka náà láṣẹ náà àwọn àwọn àlìjànú náà àwọn náà kó sínú àṣẹ ìbákan náà náà ọlọ́wọ́n bá ní alladhi khalaqakum ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá wo ni mo ní kẹ́ máa jọ́sìn fún ẹ jẹ́ kí n ròyìn ọlọ́run ọba náà fún yín kẹ́lẹ̀ bá mọ̀ pé ọlọ́run ọba yìí ló lẹ́tọ̀ọ́ àti máa jọ́sìn fún kẹ́sì lè bá mọ̀ yí pé gbogbo ẹ̀dá yòókù pátá wọn lẹ́tọ̀ọ́ àti máa fún wọn níjọ́sìn torí pé àwọn ìròyìn tí ọlọ́run ọba tí ń bẹ lára ọlọ́run ọba yìí àwọn ìròyìn tí ọlọ́run ọba gbà yìí kò sí ẹ̀dá kankan tó ní kápá àti gbàròyìn náà ilé tó yẹ pé ó sì rẹlẹ̀ lórí gbogbo lórí ẹ̀mí gbogbo èèyàn pátápátá àtẹni tí ó jẹ́ mùsùlùmí ni o àtẹni tó jẹ́ ṣẹbọ ni o gbogbo àgbà yìí pé ọlọ́run ọba nìkan náà ló dá wa ọlọ́run ni alladhi khalaqakum ọlọ́run ọba yìí lọ́ba tó dá yín walladhina min qablikum ọlọ́run ọba wa ń jẹ́ pé yọ pé kìí ṣe àwa nìkan lòún dá kódà àwọn tó ti kọjá ṣáájú wa àwọn àlùmà tó ti kọjá sáájú wa ọlọ́run ọba náà ló dá wọn àwọn àfáà jẹ́ kó yé wa wípé ìdí tọ́lọ́run ọba àlékílá fi sọ walladhina min qablikum òun náà ni pé ọlọ́run ọba àlékíọlá ó fẹ́ ṣe ìtanijí fún wa ni pé ọlọ́run ọba tó dá wọn sáájú yín àwọn ẹ̀dá lórí ilẹ̀ mọ́ báyìí ọlọ́run ọba náà ló pa wọ́n ọlọ́run ọba tó dá wọn sáájú yín òun náà lọ́fà dánwò kàn wọ́n ọlọ́run ọba àlejò rán wa létí náà nìyẹn wípé bọ́lọ́run ọba ṣe dáwọn tó ṣáájú yín yẹn àmọ́ tó wáṣí pé wọ́n padà sí lórí ilẹ̀ náà lọ dẹ́yìn náà yín tó sí àwọn náà padà náà ibi táwọn náà lọ yẹn náà padà lọ bẹ̀ òun náà lọ́dọ̀ bá a ti dá yín bẹ́ẹ̀ la dá wọn náà bá a ti dá wọn bẹ́ẹ̀ la dẹ́yìn náà báwo ṣe wá sí mọ́ lórí ilẹ̀ tẹ́yìn padà wá gbapò wọn yìí tẹ́yìn padà ń lo ààyè orí ilẹ̀ ibi tí wọ́n lò yìí ẹ̀yin náà ò ní padà sí lórí ilẹ̀ mọ́bi tiwọn náà walladhina min qablikum ọlọ́run ọba yìí náà ló fi àwọn àdánwò ló fi kà wọ́n tó ṣáájú yín ilé tó yẹ pé ẹ ti gbọ́tàn nípa rẹ̀ bọ́lọ́run ọba ti ṣe fún wọn yẹn ó ní kápá àti ṣe bẹ́ẹ̀ fẹ́yìn náà wallazina min qablikum ọlọ́run bá ní la'allakum tattaqun ọlọ́run bá ní ìdí tá a fi ń pa yín láṣẹ láti máa jọ́sìn fún ọlọ́run bá nìkan òun náà ni pé kẹ́ẹ̀lẹ́ bá fi ìjọ́sìn yìí kẹ́ẹ̀lẹ́ bá fi ṣe ó di tí ó máa sọ yín kúrò níbi kí ẹwọ náà ọlọ́run bá la'allakum tattaqun أي لعلكم تتقون nǹkan tó lọ́wọ́ bá lékẹ́ láńsọ ń bí ní pé kó lè bá jásí pé ìmọ̀ gba ìmọ̀ tẹ̀láwọn àṣẹ tó lọ́wọ́ bá ń pa wáyìí a lè fi ṣe odi ìṣọ́ láàrin wa àti iná tí ò ní jẹ́ ká wọ́ná ìtumọ̀ la'allakum tattaqun nìyẹn so ó túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tí bá ń jọ́sìn fọ́lọ́run ọba gbogbo àṣẹ tọ́lọ́run ọba àdékẹ́lá bá pa tó ń tẹ̀lé àwọn tọ́lọ́run ọba àdékẹ́lá bá kọ̀ fún tó ń jìnà sí irú ẹni báyìí òun lòlùpáyà ọlọ́run ọba òun lòlùpáyà ìyà ọlọ́run ọba torí pé ó ń fi ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba yẹn àti ìjìnà sí àwọn tọ́lọ́run ọba àdékẹ́lá kọ̀ fún wa yẹn ó ń fi nǹkan yẹn ṣe gàgá ni ó fi ń ṣe odi ìsọ́ ni fún ara rẹ̀ láti pé kó má wọná ọlọ́run ọba so torí pé ìtumọ̀ tákọ́wà ìtumọ̀ ìtànpẹ̀ ní tákọ́wà òun náà ni kí èèyàn fi nǹkan kan sọ ara rẹ̀ kí aburú má bàá ṣẹlẹ̀ sí kí èèyàn fi nǹkan kan kó fi dáàbò bo ara rẹ̀ káburú má bàá ṣẹlẹ̀ sí ìtànpẹ̀ ní àtàkọ́wà nìyẹn náà so ìtẹ̀lásí ọlọ́run ọba yìí àti jìnà sí àwọn tọ́lọ́run ọba lè kẹ́lẹ́kọ̀ọ́ fún wa yìí a fi ń ṣe odi ìsọ́ni láti fi kọdíra wa láti fi dáàbò bóra wa kúrò níbi ká jẹ ìyà ọlọ́run ọba so ilé báyìí náà mọ̀ fún wa ní ìtumọ̀ takọ́wà pé ajẹ́sí almuttaqun àwọn tí wọ́n jẹ́ olùpá ọlọ́run ọba àwọn làwọn tí ń ṣe ìbáadà fọ́lọ́run bá jẹ́ olùpáyà bá jẹ́ni tí ń páyà ìyà ọlọ́run ọba so bá ti gbé ìbáadà òun ni ọmọ sí kí ni ó ní àpẹẹrẹ ìjẹ́ olùpayọ ọlọ́run ọba ìmọ̀ jọ́sìn fún ọlọ́run ọba ó ní àpẹẹrẹ táàfin mọ̀ àwọn tí ń payọ ọlọ́run àìmọ́tẹ̀láṣẹ ọlọ́run ọba òun làpẹẹrẹ táàfin mọ̀ pé alágbájá kò tiẹ̀ bẹ̀rù ọlọ́run ẹ̀rípa náà ó yí wa ó ti ẹ̀bẹ̀rù ọlọ́run ọwá ń jẹ́ sáwẹ̀ so ọwá náà ajẹ́pọ̀wá náà gbà yí pé ìbẹ̀rù ọlọ́run ọba ní kí ẹ̀mọ tẹ̀ láṣẹ ọlọ́run abárẹ́ yẹn kan ní ti tó ń wú ẹ̀ṣẹ̀ bóyá ń ṣẹbọ ni àbó ń mutí àbó ń jalè àbó ń ṣe bídáà ni àbó ń ṣe kúfùrù ni a ní ó sì bẹ̀rù ọlọ́run ọba so ọmọ pé nǹkan tó ń ṣe yọ ọlọ́run ọba ọ̀fẹ́ ni so ajẹ́pọ̀wá náà ó yé wa wípé ìbẹ̀rù ọlọ́run ọba òun náà ní kí ẹ̀mọ sá fún nǹkan tó ọlọ́run ọba àdékẹ́lá bá kọ̀ fún yàn tó tá a bá ti wá rẹ́ni tí ń ṣe ń tọ́lọ́run bá kọ̀ fún wa á fi àìbẹ̀rù ọlọ́run bá ti sọ́dọ̀ ẹni lẹ́gbẹ́ ẹ̀ eléyìí wá pẹ̀lú ọlọ́run ní ọ́fẹ́sì tájẹ́ ọlọ́run tí ń rọ̀ lẹ́sìn eléyìí kò máa bẹ̀rù ọlọ́run kò yé bá nìsín so nǹkan tá ń pè ní taqwa nìyẹn la'allakum tattaqun ọlọ́run bá àlékẹ́lá bá tẹ̀síwájú láti máa ròyìn ara ẹ̀ fún wa kálẹ̀bá àmọ́ ipò òun nìkan lòun lẹ́tọ̀ọ́ láti máa jọ́sìn fún àwọn ròyìn lọ́lọ́run bá àlékẹ́lá fi ń ròyìn ara rẹ̀ láti lè bá jẹ́ kó yé wa ikú ọlọ́run ọba ọba tó gba ìròyìn yìí òun nìkan náà lọ́ba tó yẹ kí ẹ máa jọ́sìn fún torí pé ọlọ́run ọba nìkan òun ló tó ṣe àwọn sẹ́wọ̀n yìí òun nìkan ló yìí tó gba àwọn ìròyìn tó ń bọ̀ wáyìí so nítorí ẹni jẹ́ pé ọlọ́run ọba nìkan náà ló tọ́ láti máa jọ́sìn fún gbogbo àwọn ẹ̀dá yòókù yàtọ̀ fọ́lọ́run ọba tí wọ́n ní àwọn ìròyìn lára àwọn ìròyìn tí wọ́n ní lára òun ni òmú wọn lẹ́tọ̀ọ́ àti máa jọ́sìn fún wọn lórí ẹgbẹ́ tẹ̀yàn bá ń jọ́sìn fún wọn èèyàn ń jọ́sìn fún wọn lọ́nà àbòsí nìyẹn àmọ́ ìjọsìn fọlọ́run ọba èèyàn jọ́sìn fún lọ́nà ẹ̀tọ́ ni torí pé ó lẹ́tọ̀ọ́ sí kéèyàn jọ́sìn fún torí pé gbogbo àwọn nǹkan tí ń ṣe fún wa yìí òun nìkan náà ló lè ṣe ló fi jẹ́ pé òun nìkan ló lẹ́tọ̀ọ́ àti máa jọ́sìn fún. alladhi ja'ala lakumul arda firasha was samaa binaa. kódà. ja'ala lakumul arda firasha was samaa binaa was samaa. أخرج به من الثمرات رزقا لكم فلا تدعوا لله أندادا وأنتم تعلمون نعم الله ما عليك الذي جعل لكم الأرض فراشا الله ما يبكنا جعل لكم الأرض فراشا الله ما òun lọ́ba tó jẹ́ sí pé ó tẹ́ ilẹ̀ fún yín ní ìtẹ́ fìrọ́ọ̀ṣà ọlọ́run ọba àlíkẹ́lá ṣe ilẹ̀ fún yín ní ìtẹ́ ilé tó jẹ́ sí pé ẹ máa tẹ orí ẹ̀ tó yẹ sí pé ẹ máa dúró sórí ẹ̀ láti máa ṣe ìgbésí ayé yín ọlọ́run ọba lọba tó ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba yìí lọba tó dá ilẹ̀ ọwá sọ ìyàwó ẹ̀ ọlọ́run ọba àlékẹ́lá wá ṣe ní ọwá sọ di nǹkan tó yẹ kí yóò tẹ́ ọlọ́run ọba wá tẹ́ ó tẹ́ ilẹ̀ firashan ní ìtẹ́ eré tó yẹ sí pé yóò fi rọrùn fún wa láti máa gbé orí ẹ̀ eré tó yẹ pé yóò fi rọrùn fún wa láti máa ṣàǹfààní lórí ilẹ̀ yìí eré tó yẹ pé yóò fi rọrùn fún wa láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí ẹ̀ naam ọlọ́run ọba nìkan náà lọ́ba tó wá ní kápá ilé báyìí ó nìkan ó sì nìkan òun náà ló ṣe lẹ́yìn ọlọ́run ọba kò sẹ́ni náà nínú àwọn ẹ̀dá tó lè bọ́ta tí ó sọ fún wa pé òun lòun dá ilẹ̀ òun lòun sì tẹ́ fún wa jẹ̀mọ́ àsẹ́ni náà ń bẹ lẹ́yìn ọlọ́run a rí pé kò sẹ́ni náà tó lè bọ́ta kò dẹ̀ sẹ́ni náà tó sọ bẹ́ẹ̀ rí láyé wípé òun lòun dá ilẹ̀ nítorí wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí bá ti ń sọ òun náà làwọn yóò sì máa já nírọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ náà làwọn yóò máa takò pé ah eléyìí ti ń bẹ síwájú kí wọ́n gan tó máa bẹ ilẹ̀ igẹ́ ti ń bẹ síwájú káwọn bàbá ńlá bàbá rẹ tó máa bẹ ṣùgbọ́n wàá ló ti jẹ́ pé wọ́n lọ dáa bá ọlọ́run bá wá jẹ́ pé wáyé pé ìdí nìyẹn tó wọn ọlọ́run bá lè kẹ́lá fi lẹ́tọ̀ọ́ ká máa jọ́sìn fóun torí pé òun lòun gbàròyìn pẹ̀lú pé kí ni o ja'ala lakumul arda firasha òun tẹ́ ilẹ̀ òun dá ilẹ̀ òun wá ṣe ní nǹkan tí ó ṣe kí ni o nǹkan tó tẹ́ pẹrẹsẹ láti lè máa kọ́lé síbẹ̀ nǹkan tó tẹ́ pẹrẹsẹ láti lè máa da ọ̀nà lórí ẹ̀ nǹkan tó tẹ́ pẹrẹsẹ láti lè máa rìn lọ sí lórí ẹ̀ nǹkan tó tẹ́ pẹrẹsẹ láti lè máa dáko lórí ẹ̀ nǹkan tó tẹ́ pẹrẹsẹ láti lè máa ṣe oríṣiríṣi àwọn nǹkan àǹfààní lórí ẹ̀ ọlọ́run bá ní wọ́n sàmá àbìnà à ọlọ́run ní òun tó wá ṣe sánmà bákan náà òun ṣe sánmà ní bìnà à òun ṣe ní nǹkan fẹ́ sí pé òun mọ́ lé wa lórí òun mọ́ lókè ilẹ̀ wọ́n sàmá àbìnà à ọlọ́run bá ní sánmà ń tiẹ̀ òun ṣe ní ìkàtọ́ kí ni o òun ṣe ní pẹ́pẹ́ tó ẹ́ sí pé òun tẹ́ lórí ilẹ̀ òun gbélé òkè ilẹ̀ so yíba nísì àmásíwájú ká tó lọ sí wàsàmá àbìná à lẹ́yìn pọ́lọ̀wọ̀n ọba àlejẹ́lá tẹ́ ilẹ̀ lábẹ́ ìtumọ̀ pé ọlọ́run ọba lọba tó tẹ́ ilẹ̀ yìí àwọn àgbọ́yé kan wà ń bẹ̀ẹ́ òun náà ni pé títẹ́ tọ́lọ́wọ́n bá lè kẹ́lá tẹ́ ilẹ̀ yìí ní tó fi rọrùn kí ilẹ̀ kó tẹ́ báyìí kó sì dúró síbẹ̀ báyìí tó fi rọrùn fọ́mà nẹ́bí ádámà láti máa gbé bẹ̀ òun ni pé ọlọ́wọ́n bá lè kẹ́lá fi àwọn òkè ó fi di ilẹ̀ mú so látara ìtumọ̀ pọ́lọ́wọ́n bá lè kẹ́lá tẹ́ ilẹ̀ nínú títẹ́ ilẹ̀ òun ni dídá òkè wà torí pé òun lọ́lọ́wọ́n bá lè kẹ́lá o ló fi di ilẹ̀ mú tí ilẹ̀ òfin ṣe kíní o tí òfin máa mẹ̀mọ́ wa lẹ́sẹ̀ lọ́lọ́wọ́n bá adékẹ́lá fi sọ wípé alam naj'ali al mihada wal jibala ọlọ́wọ́n bá ní sí àwọn ọlọ́wọ́n bá àti wá dá fún yín ni ǹjẹ́ ọlọ́wọ́n bá ò ti wá dá ilẹ̀ ní tọ́tẹ́ ni wal jibala ọlọ́ni adẹ̀ sí àwọn òkè a ṣe ní àwọn ìkàn tí a fi di ilẹ̀ mú àǹtẹ̀mí ìdàbíkù kọ́mọ́ bá a máa mìmọ́ yín lẹ́sẹ̀ kí ó lè bá a jẹ́ nǹkan tí ó rọrùn láti máa gbé lórí ẹ̀ kó lè bá a jẹ́ nǹkan tí ó rọrùn láti máa láti máa ṣàǹfààní lórí ẹ̀ gbogbo àwọn eléyìí báyìí ìkẹ́ ọlọ́run ọba àti ìdẹ̀ra ọlọ́run ọba tọ́lọ́run ọba àlékelá sí wa lórí lọ́lọ́run ọba àlékelá ń kà fún wa yìí tó fi lẹ́tọ̀ọ́ sí àti máa gba ìbáàdà lọ́dọ̀ wa tó ṣe é báyìí nísìnyí nítorí pé èèyàn tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn lọ́pọ̀lọpọ̀ gbà èèyàn yẹn bùkátà kọjá sí pé ó ní nǹkan tó ti kọ́ ṣe fún èèyàn náà tí orí yẹn náà fi wá wú láti máa láti fún ní nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ èèyàn àyẹ́bẹ̀ kọ́ ni yóò ti láwọn dáadáa tí ó ṣe fún èèyàn dáadáa tó bá ṣe fún èèyàn èèyàn mọ̀ wá wò pé à ọmọ ti ṣe báyìí fún mi rí tóun náà bá wá fẹ́ gba nǹkan lọ́wọ́ mi báyìí ó lẹ́tọ̀ọ́ kí n fún un tó fi lẹ́tọ̀ọ́ ká fún un O ni ko ti se nkankan kan to mu leto re o ti se awon nkankan kan fun wa lore abe ko ni to mu wa leto ka wa na ka se kini san pada so olorun ba de ke la wa nje ko yiwa olorun ba de ke la pe ise si o me de niyan ona ni pe o me de niyan a ara won ma ya láti fún yàn ní nǹkan nígbàtí wọ́n bá mọ̀rọ̀ àǹfààní tẹ́ni yẹn ṣe fún wọn ṣáájú lọ́lọ́wọ́n bá nígbà fi ń ṣàlàyé fún wa àwọn ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá nígbà sí ilé wa lórí eléyìí tó yẹ sí pé yóò mú egbò wa máa le nígbà tí bàtà bá rántí àwọn ìdẹ̀ra wọ̀nyí láti máa jọ́sìn fún Ọlọ́run Ọba yóò dẹ̀ máa pè wá lọ síbi ká máa jọ́sìn fún Ọlọ́run Ọba nìkan yóò sì máa pè wá kó ń bi ìjọ́sìn fún nǹkan míyàtọ̀ fún Ọlọ́run Ọba torí pé yóò máa bira rẹ̀ léèrè pé èyí tí mo fẹ́ máa jọ́sìn fún yàtọ̀ fọ́lọ́wọ́ báyìí kí ni nǹkan táwọn kí làwọn nǹkan tí nǹkan yẹn ṣe fún mi náà mo ti máa ń tọ́lọ́wọ́ bá ṣe fún mi báyìí pé ọlọ́wọ́ bá lọ dá mi mímọ bẹ láyé mi gan ọlọ́wọ́ bá ìkẹ́ ọlọ́wọ́ bá ní àìbẹ́ẹ̀kọ́ ni pé ìmọ̀ bẹ láyé mi gan ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ti bẹ̀rẹ̀ alladhi khalaqakum ọlọ́wọ́ bá lọ dá yín lára ìkẹ́ ọlọ́wọ́ bá lórí mi tó fi lẹ́tọ̀ pé ìmọ̀ jọ́sìn fún ọlọ́wọ́ bá ní pé ọlọ́wọ́ bá lọ dá mi tọ̀ nǹkan míì tí wàá máa mú lórogún papọ̀ mọ́ ọlọ́wọ́ bá yẹn kí ni nǹkan tó ṣe fún mi sóhun ló dá mi ó yé mi pé kí sóhun ló dá mi ọlọ́run bá lékílá sọ pé alẹ́bí wàlẹ́bíra min qablikum òun náà ló dá wọn tí ó sáájú wa aṣàlàyé ẹ̀ síwájú ọlọ́run bá ní alẹ́bí ja'ala lakumul arda firasha ọlọ́run bá yìí náà orí ilẹ̀ gbogbo mo fẹ́ dà mo fẹ́ dà gbogbo ẹ mo lè ṣe báyìí mo lè ṣe báyìí orí ilẹ̀ tí mo ti ń ṣe ọlọ́run ọba lọ́dà kò yé báyìí nísìn ọlọ́run ọba fún mi orí ilẹ̀ tí mo kọ́lé sí orí ilẹ̀ tí mo ń dáko sí orí ilẹ̀ tí mo ti ń ṣe business orí ilẹ̀ tí mo ti ń sùn tí mo ti ń jí orí ilẹ̀ tí mo ti ń wájẹ ẹ̀mú torí pé gbogbo sẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn a parí ẹ̀ sórí ilẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni so ọlọ́wọ́n ọba yìí lọ́ba tó ṣe bẹ́ẹ̀ ajẹ́sí pé dájúdájú ọlọ́wọ́n ọba yìí ọba tó tọ́tọ́ ẹ̀kẹ́ máa jọ́sìn fún ni alladhi ja'ala lakum al-ardha firasha so wọ́n sọ pé lára ìtumọ̀ ọlọ́wọ́n ọba lẹ́kẹ́ láti ilẹ̀ ní ìtẹ́ ó ní pé ọlọ́wọ́n ọba dá àwọn òkè láti fi di ilẹ̀ mú kí ilẹ̀ lè bá dúó kó lè bá tẹ́ bó ṣe tẹ́ yìí kó sì lè bá máa ṣàǹfààní fọmọ anábì adam aleyhi salatu salam nínú ìtumọ̀ bẹ́ẹ̀ òun náà ni pé ọlọ́wọ́n ọba bákan náà ó dá àwọn odò sí orí ilẹ̀ yìí ọlọ́run bá tẹ́ ilẹ̀ ọlọ́run bá àdékẹ́lá sì dá odò àwọn odò ńláńlá àti àwọn akérèmọdò ọlọ́run bá àdékẹ́lá dá gbogbo ẹ̀ eré tó lásì pé kò sí kankan nínú ìkéníkejì rẹ̀ tí ò láǹfààní ti ń ṣe fún wa odò ńláńlá ó láǹfààní ti ń ṣe fún wa àwọn akérèmọdò àwọn náà láwọn àǹfààní tán ń ṣe fún wa kò báyìí àwọn àǹfààní táwọn akérèmọdò ń ṣe fún wa odò ńláńlá ò lè ṣe àwọn àǹfààní táwọn odò ńláńlá ń ṣe fún wa àwọn akérèmọdò ò lè ṣe àyíbẹ̀ẹ̀kọ́ ni sọ ọlọ́run ọba yìí lára ìtumọ̀ pọ́lọ́run ọba tẹ́ ilẹ̀ fún wa nìyẹn ẹ wo àwọn ìlú tó jẹ́ sí pé wọ́n ní àwọn odò ńláńlá lẹ́gbẹ̀ẹ́ àwọn ìlú wọ̀nyí àǹfààní ńláńlá lodò yìí jẹ́ fún wọn nípa ọ̀rọ̀ ajé wọn èkó bẹ́ẹ̀ ti rí torí nì tọ́ dáa fún ọ̀rọ̀ ajé tí gbogbo ẹ̀ sì ń ṣe wìtìwìtì bó ṣe ń ṣe wìtìwìtì yẹn lára àwọn àǹfààní tọ́nà wọn bá dékẹ́lá fún wọn ni pé òkun àtọ̀sà ó wà lẹ́gbẹ̀ẹ́ wọn oríṣiríṣi àwọn àǹfààní ọrọ̀ ajé òun ló ń torí òkun wọlé sẹ́kọ̀ọ́ ló ń torí ọ̀sà wọlé sẹ́kọ̀ọ́ tí ò lè wọlé sí lọ́rin tí ò lè wọlé sábùjá bẹ́ẹ̀ kò tí yé báyìí nísìn àǹfààní pé Èkó ó ní òkun ó sì ní ọ̀sà ó mú nǹkan yẹn jẹ́ kí ọrọ̀ ajé Èkó kó lékè kó sì ga ju ọrọ̀ ajé gbogbo stéètì míì tẹ́ bá sọ̀rọ̀ ẹ̀ ní Nàìjíríà lọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjà Èkó ní ọ̀kọ̀ọ̀kọ́ dé sí kẹ́yìn tó lọ́ọ́ máa kó torí pé àwọn láǹfààní kọ́ gborí omi wọlé ẹ̀yìn láǹfààní bẹ́ẹ̀ àwọn láǹfààní ọpọlọpọ àwọn ọjà tó sì tóbi tọ́pọ̀ ní a máa wọlé lórí ṣípù ni láti bí ọkọ̀ ojú omi ńláńlá ibẹ̀ ní ti máa ń wọlé àbẹ́ ni so nítorí àwọn láǹfààní bẹ́ẹ̀ ló jẹ́ sí pé gbogbo àwa yòókù àlọ́mọ ṣe o àlọ́mọ kọjá lọ́dọ̀ wọn kí kọjá tá à lọ ń kọjá lọ́dọ̀ wọn yìí à ń boost ajé wọn ó ń gbèrú sí pẹ̀lú bá a ṣe lọ ni ó torí pé wọ́n láǹfààní àwọn odò lọ́dọ̀ ni so yíba ní sí so lára pé ọlọ́run bá lékẹ́ látẹ́ ilẹ̀ fún wa nìyẹn lára túmọ̀ pọ́lọ́run bá lékẹ́ látẹ́ ilẹ̀ fún wa òun náà ni pé nínú àwọn àǹfààní odò òun náà ni pé a máa sìnrìn àjò lórí ẹ̀ kò yíba ní sí lórí òkú bó ṣe wà yẹn èyẹ́ lè sìnrìn àjò láti ibẹ̀ kọ́ lọ sílùú òyìnbó àbẹ́ẹ̀kọ́ ni èyẹ́ lè sìnrìn àjò láti ibẹ̀ kọ́ lọ sí àwọn orílẹ̀-èdè tó ní áfíríkà lára àwọn àǹfààní tọ́lọ́wọ́n bá alékẹ́ láṣe lórí ilẹ̀ fún wa ni àbíbo lélẹ́ ìwà jẹ̀máà ṣe ń pé lórí ilẹ̀ tọ́lọ́wọ́n bá tẹ́ náà ni àbí ẹ̀kọ́ ni kìí ṣe sámà lọ́wà kìí sókè naam àtàwọn àǹfààní mi tó pọ̀ ilé tó firash nítorí pé ní firash òun náà ni ìtẹ́ ìtẹ́ náà ń pè ní firash ní tá a tẹ́ kalẹ̀ ní tá a tẹ́ ṣé bá ní sìn iná ń pè ní firash eré bá lọ́fà ló fi jẹ́ sí pé lọ́dọ̀ àwọn Ṣàfi'íyà nínú áyà yìí a lè rí ìdájọ́ fitr a lè rí bẹ́ẹ̀ àwọn ṣàfihíyà wọ́n gbà yí pé lábẹ́ àyà yìí ǹjẹ́ ó wọlé téèyàn bá búra wípé láàbìtù àìláfìrọ́ṣì àbí láàbìtù àìláfìrọ́ṣì mi ní sun orí bẹ́ẹ̀dì lálẹ́ yìí mi ní sun ìtẹ́ ó búra bẹ́ẹ̀ ó búra kóhùn ní sun ìtẹ́ bákan náà la yastasriju bisirajin òun ò sì ní tanná sùn òun ò ní òyìn búra kó òun ní sórí ìtẹ́ òun ò sì ní tanná tọ̀ òun ò sì ní tanná sùn ẹ̀yìn sì máa pé ilẹ̀ náà ìtẹ́ ni àbí kìí tẹ́ ọlọ́ni alladhi ja'ala lakumul arda firasha ay sayyara lakumul arda ọlọ́run ọba àdékẹ́lá ṣe ilẹ̀ ọsọ́dí tí ó sọ di ìtẹ́ fún yín ó mi pé ilẹ̀ ìtẹ́ ni báwo wá lè yín ó ṣe ṣe tí ò ní sórí tí ò ní sórí ilẹ̀ ẹ tí ọ̀dà sáà ìyẹn yìí ti búra pé òun ní sórí ìtẹ́ ilẹ̀ sì ní ìtẹ́ ni àbí ìtẹ́ kọ́ ni báwo wá lè yín ó ṣe wá ṣe tí ò ní sórí ìtẹ́ tí ò ní sórí ilẹ̀ ṣé yóò sórí òfurufú kò yẹ báyìí nìsín kò rọrùn bẹ́ẹ̀ àwọn ṣàfihàn àwọn ní tẹ̀yẹ̀ bá búra bẹ́ẹ̀ àti pé èyàn ní taná èyàn ní taná sùn ọlọ́wọ́n bá lè gẹ́lẹ́dẹ̀ sí òṣùpá ní iná ni siraj ó lòṣùpá àbí ẹ̀kọ́ ni pẹ̀lú àyà Qur'an ọlọ́wọ́n bá jẹ́ kí láyé pé òṣùpá o òun ṣe ní siraj àbí ẹ̀kọ́ ni òun ṣe ní siraja wàhájà àbí ẹni ìsìsí lóhun ò ní tẹ́lẹ̀ sùn ìgbà tí ó wá sùn ó wá sùn lórí ilẹ̀ nígbà tí ó sì sùn òṣùpá tàn sí ó sì lóhun ò ní tẹ́lẹ̀ sùn òun ò ní sùn orí ìtẹ́ àwọn Ṣàfi'íyà wọ́n nílò ẹni bẹ́ẹ̀ ó ti búra wọ́n ní lọ́dọ̀ tàwọn wọ́n ní kò ní kò ní ṣètànà búra kò ní ṣètànà búra orí ilẹ̀ ló sì sùn nílẹ̀ abẹ́ òṣùpá ló hìsùn ìmọ́lẹ̀ sí ni àtùpà lòṣùpá àbí àmọ́ tó ń ti bẹ́ẹ̀ àwọn ṣàfihàn yà ní nínú iruf nínú àṣà àti nínú túmọ̀ eléyìí ẹ́sì pé ń sáré wá sínú làákàyè wa tẹ́ bá léyìn òní sun orí ìtẹ́ kọ gbèrò pé òun ní sórí ilẹ̀ ní jẹ́bẹ̀ ìtúbẹ̀ ni pé òun ò ní tẹ́ nǹkan sùn ẹ̀ tí àwọn ṣàfihàn ní nínú iruf tá a ẹrùfù nínú àṣà èèyàn tó bá sun orí ilẹ̀ lẹ̀ àní sọ pé sórí ìtẹ́ tó ti pé ilẹ̀ náà ìtẹ́ àmọ́ nínú àgbọ́yé ọmọ ẹ̀dẹ́ ènìyàn láàrin ara wa àgbà pé kéèyàn tó sọ pé ìtẹ́ ó dìgbà tó bá tó tẹ̀ nǹkan kan sórí ilẹ̀ tó bá sùn àbọ̀tẹ́ bed àbọ̀tẹ́ rod ìgbà yẹn láti gbà pé ó jẹ́ ó tẹ́ ìtẹ́ nínú ìtumọ̀ ilé pé ni o afẹnu kò sí láàrin wa bákan náà tí yẹn bá lóun ò ní ìtumọ̀ tí ó wa ni pé kò ní tẹ láńtà àbí kò ní tan torchlight àbí kò ní tan globe táǹtàn ìyá bẹ́ẹ̀ kọ́ ni àní gbọ́ yé wípé kò ní sọ bí òṣùpá wọ́n nítorí pé kò ní ànígbọ́yé sí pé ní sọ pé ẹniyàn ò ní ànígbọ́yé sí pé ní ẹniyàn sọ ni pé òun ní sọ abẹ́ òṣùpá àbúrò ní sórí ilẹ̀ kọ́lẹ̀ ní gbọ́rí ajébí ní ṣe ìtara bẹ̀tẹ̀ àwọn àwọn àwọn gbé lórí ìpìlẹ̀ tiwọn ìpìlẹ̀ tiwọn ni pé wọ́n ní awà níyẹniyẹn bá pé pé òun ilẹ̀ àjẹ́gbé tó bá fi lè sórí lẹ́lẹ̀ yóò sì tanra tó bá yẹ kí àníyàn rẹ̀ o ní pé òun ò ní sun abẹ́ òṣùpá òun náà gbà lérò pé òun ní taná sùn àjẹ́gbé tó bá fi lè sun abẹ́ òṣùpá yóò sì ìtanra ṣé báyìí nìsí wọ́n ní àmọ́ tó bá yẹ sí pé kò láníyàn báyìí tó bá yẹ pé kò láníyàn kankan ọkàn lóhun ní sórí ìtẹ́ òun ò sì ní sun abẹ́ abẹ́ ìmọ́lẹ̀ àjẹ́gbé tó bá sun orí ìlẹ́lẹ̀ tí ò tẹ́ ìtẹ́sí irú ẹni bẹ́ẹ̀ òní ṣe gíní o kò ní ṣe tààrà pé ó búra nítorí pé kò láníyàn àwọn nǹkan méjèèjì ó yíra níṣe so nínú àwọn mas'ala tí ó wà lábẹ́ eléyìí nìyẹn so yíra níṣe so ká má ba kí á má ba gbàgbé kọjá ẹ̀ so níta bá débẹ̀ ni pé ọlọ́run ọba àdékẹ́lá pé ilẹ̀ ní firosh àìbẹ́ẹ̀kọ́ ni tó bá ti wá jẹ́ firosh yẹn ǹjẹ́ wá wo abẹ́ pé tí yẹn bá ti wá búra kóhùn ní sórí firosh àmọ́ sórí ilẹ̀ẹ́lẹ̀ só ti sórí fìrọ́ṣì ṣe bá ní ṣe so ẹrùfán nínú ìtumọ̀ ìtumọ̀ aládà tí a gbọ́yé irú ẹni bẹ́ẹ̀ tí ẹ bá sórí ilẹ̀ à nígbọ́yé kó sórí ìtẹ́ àríbẹ̀kọ́ ni ó dìbà tó bá tó tẹ́ nǹkan kan lé orí ilẹ̀ yẹn alladhi ja'ala lakumul arda firasha ọlọ́ni wa òun ṣe ní òun ṣe gẹ́gẹ́ bí pẹpẹ tí a máa fi ń bo ilé ẹ wò nísìn ẹ wò rí ẹ wò ẹ wò ilé tá a wà lábẹ́rẹ̀ mọ́sálásí tá a wà lábẹ́rẹ̀ pẹpẹ ló lókè rẹ̀ ẹ̀rí fi bo ilé ni ọlọ́run bá ní bóun ṣe sọ́sánmà nìyẹn òun ṣe sánmà ní pẹpẹ lókè ilẹ̀ kò ní bá nísìn ọ̀sánmà àbínáà òun ṣe sánmà kasakof òun ṣe gẹ́gẹ́ bí pẹpẹ tí a máa fi ń bo ilé. tabadẹ wo sáma tó pé bí pẹpẹ lórí lókè wa àbẹ kọ ni bí yẹn ṣe máa ń tẹ pẹpẹ òun náà nìyẹn bí yẹn ṣe máa ń kan pẹpẹ náà nìyẹn ni láti fi bonkẹ tí ó bá wà náà ni náà kí o òun náà lọ́wọ́ báyìí ká wa lórí láti fi bò wá mọlẹ ni náà ń ṣe ah, eléyìí báyìí. lọ́fà ló jẹ́ sí pé tí àwọn lárúbáwá sọ pé sáàmà ibi náà ti mú sáàmà tó bá ní sáàmà wọ́n máa ń lò fún gbogbo nǹkan tó bá jẹ́ pé àlá wàrútàfàá wà àzọ́là gbogbo nǹkan tó bá jẹ́ sí pé ọba ga ju àwọn nǹkan yòókù lọ tó bá jẹ́ sí pé bó ṣe wá ga yìí ọwá bo àwọn yòókù ẹ̀ ọwá kọ́bà wọn báyìí náà máa ń pè ní sámà wọ́n ní sámà ìjọba ní pé àlá wa àdọ́là nǹkan tó ga lókè tó wá bo tìsàlẹ̀ mọ́lẹ̀ ẹgẹ́ bí pẹpẹ ẹgẹ́ bó ṣe ga sókè wa yìí tó wá bo wa pé kọ̀ọ̀kan yìí ó ga jù wá ìgbà tó wá ga jù kí ló ṣe ẹ̀rí pé ó kọ́bà wa àwà lábẹ́ rẹ̀ báyìí so sámà sámà ìró ilé báyìí sìn àwọn lárúbá máa ń pè ní sàmà pẹpẹ tẹ́ ń wò yìí sàmà ló fi jẹ́ pé kódà àwọn haúsá gan wọ́n ní àchíkí sẹ́mà ni ọ wà lókè òkè tó ń gbà lérò yẹn kì í ṣe sẹ́mà òkè rí báyìí kì í ṣe pé orí ọ́pṣíà pé kíní yẹn ọ wà àchíkí sẹ́mà ọ wà ní òkè ọ wà ní orí bá lọ èèyàn sọ pé òun lọ sí sẹ́mà nínú yóò lọ sí kíní o yóò lọ sí sẹ́mà nítorí pé ibi tó gẹ́gẹ́ ni tó ga tó bo àwọn yòókù mọ́lẹ̀ tó bo ìsàlẹ̀ mọ́lẹ̀ náà ń pè ní ó ti báyìí nìsín so kullu ma ala wa adalla gbogbo tí ó bá ti ga tó sì bo intọ́ wà nísàlẹ̀ rẹ̀ mọ́lẹ̀ náà ń pè ní sàmà ọlọ́run bá lékelá ní wàjá ọlọ́run ní wàsàmà àbínáà òun ṣe sàmà òun ṣe sàmà òun ṣe ní nǹkan tí òun mọ léyìn lórí láti fi láti fi bò yín mọ́lẹ̀ òun ṣe ní nǹkan tó ń mọ lé ilẹ̀ lórí láti fi bo ilẹ̀ ilé báyìí náà inú àwọn ẹ̀dá ọlọ́run ọba lọ́wà jàmáà lẹ́yìn tọ́lọ́run ọba láti mọ̀ pọ́lọ́run ọba ló dá ilẹ̀ tó dẹ̀ tẹ àti gbogbo àwọn àǹfààní tọ́lọ́run ọba àlékẹ́lá tó kó sí abẹ́ pọ́lọ́run ọba tẹ ilẹ̀ ọlọ́run ọba wọn jẹ́ kó yá pé òun lòun tó dá sánmà náà lòun mọ́lé wa lórí lòun sì fi sí ìgì bò lòun fi bò wá mọ́lẹ̀ jàmáà lẹ́yìn ọlọ́run ba ta ló lè bọ́ ta tí ó sọ pé òun ń dá sánmà tí ó lè òun ń tẹ bó ṣe wáyé ta ló lè ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni náà tó lè sọ pé òun ń dá ọlọ́run ọba nìkan lọ́ba tó tó sọ bẹ́ẹ̀ torí pé inú sí ọlọ́run ọba ló subhanallah ẹ wá wo bí àwọn ẹ̀dá wọ̀nyí bá ṣe lágbára tó ẹ wo bí ilẹ̀ bó ṣe fẹ̀ tó ilẹ̀ ọlọ́run ọba látijọ́ tí àwọn èèyàn ti ń ṣe ìwádìí táwọn òyìnbó tí wọ́n ti ń ṣe ìwádìí ẹgẹ́ bó jẹ́ sí pé aláyọjú ọ̀ràn ni wọ́n alátojúbọ̀ ni wọ́n olùṣèwádìí ni wọ́n bọ́n ṣe ń ṣèwádìí tó kò sẹ́ni kankan nù wọn tó ríbi tí ilẹ̀ pín sí láyé abẹ́ẹ̀kọ́ ni kò tí sẹ́ni kankan nù àwọn olùwádìí tó wá ní bó ah, ti rìnlẹ̀ dópin rí mọ mọbi tí ilẹ̀ sí ìwádìí tèmi mo ti mọbi tí ilẹ̀ sí kò sí ẹ̀dá náà ọlọ́run ọba nìkan lọ́mọ ó sì lópin àbí olópin ni àmọ́ kò sẹ́dá náà tọ́lọ́run bá lè kílá fi hàn àyàfi ọlọ́run bá nìkan kò sí bó ṣe lè travel tó kò sí bó ṣe lè travel tó tọ́ bá travel ọdún kan pẹ̀lú jet ó máa lọ ònírópin sánmà àti ilẹ̀ ọlọ́run dídé bi láyé pé ikú rẹ títí débi tí yóò fi débi tí àsìkò kú rẹ ibi tí àsìkò kú rẹ ó ti tó ó lọ tí tásìkò kú rẹ ó fi tó ni ó lè rópin sánmà ó lè rópin ilẹ̀ kódà òkun nínú àwọn nǹkan tọ́lọ́run bá lè kílá fi sórí ilẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ ni kò sí kẹ̀kẹ́ nínú àwọn olùwádìí tán láwọn olópin rẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni pé àwa rìn òpin òkun ó rìn rìn débi tọ́lọ́ bó ti gbẹ̀mí rẹ̀ ni ó ní lópin rẹ̀ ni ó sì lópin ilé báyìí nínú àwọn kálíbà àmọ́ bí ọlọ́run bá ti tóbi tó bó sì lágbára tó ni ẹ wo sámà náà Allahu ladhi rafa'a as ọlọ́run bá ní ọlọ́run bi láì ní òpó tọ́lọ́wọ́n bá àdékẹ́ láfi dìímú kò sí bẹ́yàn sí gbogbo olùgbé nǹkan sókè láyé wọ́n fi òpó gbá mú tàbí ká fi nǹkan kan dìímú lókè àwọn olóyìnbó wọ́n pẹ̀ kíníkà ní suspended ceiling wọ́n ní ceiling ni a suspend ẹni ìtumọ̀ pé àwọn suspend ẹni pé àwọn gbé àwọn gbé sókè láì sí nǹkan kan táwọn fi tì nídìí wọ́n láwọn suspend yẹ oye báyìí nísìn suspended ceiling yìí wọ́n kàn jẹ́ kó yà pé ceiling yìí wọ́n hang ẹ̀ lókè ni àmọ́ gbogbo ceiling tá ceiling gbogbo ceiling tá bá suspend orí ibo náà suspend yẹ sí orí ilé ilé sẹ́gbẹ́ ceiling lábẹ́ ilé ni ó wà ilé òun ibo lòun wà ilẹ̀ lọ́wọ́ àwọn náà fìdí múlẹ̀ ẹ̀ lè gbé nǹkan ẹ̀ lè gbé sókè báyìí kẹwàá hangi ẹ̀kọ́ máa ní kankan tẹ́ fi ṣe kíni tẹ́ fi gba mú láti sàlẹ̀ tí ó gbèdú olókè àbẹ́ẹ̀kọ́ ni kò yé so ọlọ́run ọba àdékè láwọn jẹ́ kúrò pé ọlọ́run ọba ẹ wo bí sẹ́mọ̀ sí lágbára tó ẹ wo bó sì fẹ̀ tó ọlọ́run ọba lóhun gbé ga bi ghayri amad láì sí òpó kankan tó dìímú tarawnaha síbẹ̀ yìí náà rí ibẹ̀ náà rí sẹ́mọ̀ sẹ́ẹ̀ rókò ni.

òun sì má fàmáláha min furuje kọ̀ wá síbi kankan tá a sọ pọ́ dálu ní sánmà pé á ah, bí sánmà ṣe wá dáa tó ẹ̀rí ibi tó dálu yìí ọlọ́run ọba bá sì fi kankan kọ̀ bá sì fi dí ibi sẹ́rí sẹ́rí rí ọlọ́run ọba àdékẹ́lá bó ṣe dá sánmà tó tẹ̀ tó kò síbi kankan tó ní furuj kò sí ibi tó dálu ní sánmà inú sánmà ọlọ́run ọba. sọlọ́wọ́n bá wá dá sánmà yìí báyìí ọ̀dà nípele méje bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní ilẹ̀ tá ìpele méje ni o ìpele kan nínú ìpele wà lórí ẹ̀yẹ o àwọn ìpele mínà àwọn ẹ̀dá ọlọ́run bá wà ń o ò mà wọ́n o kò báyìí nìsín ìpele méje ni bá fi ń ṣàlàyé wípé ọlọ́run nínú ọlọ́run ní òun lòun dá sánmà tóun sì ẹ wòye sí sánmà ọlọ́run ọba ẹ tàtàrà bẹ́ẹ̀ kẹfì mọ́ ọlọ́run ọba ọlọ́run ní tẹ́ bá wòye sí tẹ́ bá ń ẹ lè rí àlébù àbíbi tó kù díẹ̀ káàtó níbi ẹ bá ń بالله من الشيطان الرجيم ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر ينقلب إليك البصر خاسئا وهو حسين نعم إذا الذي هو الذي خلق الموت والحياة هو الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سب... سماوات الذي الذي خلق سبع سماوات طباقا ما ترى ما ترى الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور الذي خلق سبع سماوات طباقا ọlọ́run ọba ní èmi ọlọ́run ọba ni mo dá sánmà méje sábẹ́ àsàmáwáàtì ọlọ́run bá lèmi ọlọ́run bá ní mo dá sánmà méjèèje tó ìbá kọ́ nípele nípele ìpele alákọ̀ọ́kọ́ sánmà alákọ̀ọ́kọ́ nìyẹn ìpele ẹlẹ́ẹ̀kejì tọ́bá kọ́ ẹlẹ́ẹ̀kejì sánmà ẹlẹ́ẹ̀kejì nìyẹn tọ́bá kọ́ ẹlẹ́ẹ̀kẹta sánmà ẹlẹ́ẹ̀kẹta nìyẹn tọ́bá kọ́ ẹlẹ́ẹ̀kẹrin tọ́bá kọ́ ẹlẹ́ẹ̀karùn ẹlẹ́ẹ̀kẹfẹ ẹlẹ́ẹ̀keje ọlọ́run lèmi ọba mo dá sánmà bẹ́ẹ̀ ọlọ́run ọba àlejò láwa ń jẹ́ pé wáyé pé ma tara fi khalqi rahmani min tafawud ẹ lè yí yapa nínú ẹ̀dá ọlọ́run ọba láíláí abẹ́lẹ̀ rí ni farji al-basara hal tara min futur ọlọ́run ọba ní wá wo sẹ́mà dáadáa o so o lè rí tọ́ yapa ń bẹ̀ so o lè rí tí ò dá nínú sẹ́mà ọlọ́run ọba kí a ibi báyìí ọlọ́run ọba ṣe wá dá báyìí báyìí kí ló ọlọ́run ọba ò fi wá fi bí síbi torí gbogbo ń tọ́ bá ṣe pátá tó bá padà tó yá tí màmá tó ń lékún tọ́gbọ́n bá tó ń lékún sí yẹn kí á ah, ẹja tí èjì kìíní ilé ìta fi sí yíò bá mọ́mọ́ ẹja tó fẹ́lẹ̀ sí ẹ àwọn mọ́tò ni kò yẹ bá ní sí ẹ lọ wo àwọn mọ́tò 1950 èyàn máa rẹ́rìn ni pé ah, àmórí àwọn ìbò ètí pé ń gbà nù nígbà yẹn sì ní ó ń ṣe àwọn èèyàn lè mọ̀ ń gbà yẹn náà pé ha àbẹ́ ẹ̀kọ́ ni kódà mọ́tò ẹ má lọ sí mọ́tò 1950 ẹ wò 1980 ẹ wò wá sókè ẹ wò 1990 ẹ wá mọ́ mọ́tò àwọn 2000 kò yí báyìí 2001 2002 ẹ wò àwọn Toyota rẹ̀ bẹ́ẹ̀ Toyota 1990 àti Toyota 1980 àti Toyota 2000 ẹ rí pé ẹ rí pé ìyípadà ń bá ìṣelọ́tún sí ń bá àbẹ́ẹ̀kọ́ ni ìṣe lọ́tún bí se wọ́n ń bọ́jọ́ sí wọ́n ń gorí ọjọ́ bẹ́ẹ̀ ní dá sí 2015 ẹwọ márùn tí wọ́n lò ń gbà náà tó bá tún di 2016 tá a wà yìí àwọn mọ́tò Toyota 2016 tó ti jáde àwọn ìyẹn tó dáa 2015 lọ tó bá tún di 2017 àwọn Toyota ti gbà náà ó tó ń jáde Benz gbà náà ó tó jáde ó yé báyìí ah, fi kún 2016 yìí ẹjá fi 2017 kó lè bá dájú 2016 lọ àyẹ́bẹ̀ẹ́kọ́ ni bó ṣe iná ni wó rí pààrọ̀ bó ṣe rí aláìtì ni bó ṣe dashboard ni bó ṣe kẹ́kẹ́ ni wó rí fikún tí ó tún kọ́ṣọ́ bá àtẹ́yàn bá tún rí fikún wáò ẹ èyí tún dá o 2016 model ní o àbẹ́ẹ̀kọ́ ni ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò sí nǹkan téèyàn lè ṣe láyé tó bá tún yá ìmọ̀ ó tún padà lékún ọgbọ́n ó tún padà lékún yóò tún padà rí pé nǹkan yẹn ó kù díẹ̀ káàtó tó fi kún kódà bá sọ̀rọ̀ tẹ́ bá tún ọ̀rọ̀ yẹn gbọ́ àbẹ́yẹn bá kọ nǹkan tẹ́ bá tún padà tún nǹkan ẹ̀yẹ̀ wá pé ah, eléyìí báyìí kò yẹ kí n gbé síbí ibi tó yẹ kí n sí lélẹ̀ ọ̀rọ̀ yìí tí mo ni àbí yẹ kí n tiẹ̀ sí eléyìí rárá lóbi jẹ́ gbogbo nǹkan mẹ̀dé ènìyàn a máa revise a máa review rẹ̀ kò yẹ báyìí ẹ wọ àwọn ilé tán ti kẹsàn-án débi mande monday àbí mande mande yẹn ọ́fíìsì àkàn bẹ́ẹ̀ báyìí tẹ́ bá ń lọ dáadáa ẹ máa wọlé yẹn ilé àwọn olówó jọ ni ẹ máa wo bá ṣe kọ́lé yẹn kódà títí di sìn ẹ máa pa àwọn ni torí ó ní bá ṣe kọ́ ó ní bá ṣe dẹ́kin yẹn nísìnyí ó ti wà ó ti pẹ́ ó ti bó ṣe dáa tó nígbà yẹn tó yẹ pé olówó gbà yẹn àwọn olówó sámú gbà yẹn ni àwọn ará jọ̀nsá ojú ọ̀la ń gbà yẹn o torí pé ìyípadà ìsọdọ̀ tuntun ti bá nǹkan ìyàwó ẹ̀kọ́ ni bí nǹkan ẹ̀ sí máa ń ṣẹlẹ̀ nìyẹn tó bá yá tẹ̀yìn bá kọ́ ilé tó bá tó bá yá ẹja rinovate ẹ̀ àìbẹ́ ẹ̀kọ́ ni mọ́sálásí yìí bó ṣe wà ń sìn kọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìgbà tó yára wò pé ayé ò ti lo ẹni mọ́ ṣẹ̀pẹ́ nílà fi ń kírun tẹ́lẹ̀ ayé ò ti lo ẹni mọ́ ìgbà tó yá à ń lo rọ́ọ̀gì rọ́ọ̀gì yìí mà tó dáa jẹ nílọ eléyìí tó make sense àbí gbogbo mọ́sálásí tó gba àtúgba àtúkásá rọ́ọ̀gì lọ oníkálukú tó rọ́ọ̀gì mọ́sálásí ìgbà tó yára tó wò pé à ayé tó sún síwájú à rọ́ọ̀gì gan-an òun náà tó ń dọ̀tí wàhálà àti máa fọ́ wàhálà yín rùn ó ń ṣe kíní kan abẹ́ẹ̀kọ́ ni kìí pẹ́ rùn ìgbà tó yá lábá tó wò pé rọ́ọ̀gì ọba mọ́mọ́ táìsì látún lẹ̀ báyìí gbogbo mọ́sálásí nísìn táìsì ló tún kù tán lẹ̀ báyìí abẹ́ẹ̀kọ́ ni táìsì ni tó bá tún yá táìsì yìí yóò tún nǹkan mi torí pé ńgbà tá à ń tẹ́ carpet àti ìmọ̀ yìí pé ntọ́ da ojú yẹn nìyẹn ntọ́ da ojú lójú wa nìyẹn sọ fún wa yẹn pé nǹkan carpet lọ tí ó sì máa dàbí carpet náà ńgbà yẹn náà àní fẹ́ bí ẹ̀ ẹ̀ tí sàn ni mo fi sọ pé àwọn tó bá tún wá lẹ́yìn tiwa tàbí síwájú káwa yìí náà kọ́lọ́mù bá tó lásìkò wá tó pé àwọn nǹkan nítorí padà jáde táwọn kí àṣegàn ní táìsí jàre ẹ tó fọ́ dànù nǹkan míì látún lẹ̀ wọ́n mọ́sálásì bí sí ọmọ ẹ̀dẹ́ nìyẹn ṣe rí nìyẹn àmọ́ sẹ́mọ̀ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá ní ẹ̀ wò dáadáa fàrùjí elbasor ọlọ́ni ó ti wò dáadáa bí wò lálákọ̀ọ́kọ́ bọ́yọ̀ wá rí tẹ̀ka ẹ̀ wò tó wá tó wò lẹ́lẹ̀kejì hal tara min futur ṣàǹgbọ́ngbà mi ti yàn bá wo nǹkan bí i ẹ à èmi ọmọ pé ẹni kí n wà lébù rẹ ni ẹ̀ka péré náà mo awa àwọn òkú ọ̀rà lọ tún wò àìbẹ̀ kọ́ ni nígbà tí yàn bá tún wò dáadáa ṣe pé wọ́n ti ní kí yẹn wò sọ́dánù ẹ wàá gbé yẹn wò gbogbo bí tẹ bá ti lè rí àwọn àlébù àbí tẹ bá ti lè rí àwọn àbújẹjẹ ẹ wò ro rẹ ẹ wò ọlọ́ọ̀ni tó ó bá yẹ pé wíwò alákọ̀ọ́kọ́ tí ò bá tí tó ò bá tí ìwò gbogbo ọ̀fẹ́ kábùkù bá sánmà àbó ò tí ń wo kéta tó ń wo lẹ́lẹ́kejì wá wo ń wo kéta wọ́n ń wo pé ń bínú ọlọ́run wá fa mistake yọ mẹ́ fa mistake yọ. farji al-basar hal tara min futur thumma rji al ọlọ́run tó wá tó wò lẹ́ẹ̀mejì sí. thumma rji al-basara karratayn yanqalib yanqalib ilayka al-basaru khasi'an wàhúwà hasir ọ padà dá ojú rẹ̀ padà lẹ́ni tó yẹpẹrẹ ni so ibà ní sí sáàmà ọlọ́run ọba bẹ́ẹ̀ bá wo nígbà one million yóò máa ṣe ìmọ̀ ni pé àá ah, ah, ìtòrẹ́lẹ̀ tí mo rí ìtẹ́lẹ̀ yóò àá ah, ọlọ́run ọba máa tóbi púpọ̀ èyàn máa sáwùdá fọ́lọ́ ni ẹ ní wáwo kí ọ pé àá irú àṣẹ òrọ́rọ̀ wá ṣe àárọ̀ náà máa ṣe mistake o ìgbà tó ọlọ́run bá fi ń dá sẹ́mọ̀ yìí ń gba alákọ̀ọ́kọ́ yìí ọlọ́run ti pàbẹ́ẹ̀tì dáadáa ẹ ní bó ti a rí so ibà ní ẹgẹ́ bá ṣe ráwọn mọ́tò ojú ọ̀táwò gbá gbàtàwọn táwọn ìbò tán fi ṣe mọ́tò yìí wọn àti ìfàfẹ́sì dáadáa ẹ̀rí bó ṣe rí ni ó wá rí bí ọ̀pọ̀lọ́ ẹ̀rí bó ṣe rí ni ó wá rí bí pàǹgbá ẹ̀rí bó ṣe rí ni ó wá rí bí alábàáhùn ẹ̀rí bó ṣe rí ni ó wá rí bí àwọn wáyé oríṣiríṣi ẹ wojú rẹ̀ bí ti kọ̀ǹkọ̀ ẹ wo bí kinní kan kódà tí àrò tí ẹ̀ da ẹ́ńjìnì a máa gbóná kódà a máa laná mọ́ yẹn dìní kódà kinní kan ò ṣe kódà kò tiẹ̀ ní èsì àyẹ̀wò ẹ̀kọ́ ni kódà àwọn àti ẹ̀ kò kẹ́tì ẹ̀ ṣe power steering kódà kéde ẹsẹ kéde ẹsẹ automatic manual ni a máa wá ka oríṣiríṣi torí pa àti rí nǹkan míì tó padà dájú lọ láti jọ tọ́lọ́run bá ti wá dá sẹ́mọ̀ yìí kò wá sí amendment pé ibìkan ló wá nídìí pé kọ́lọ́run bá tún dá àbíbìkan ló ti ẹ̀ wá ló ti wá rẹ̀ tọ́ ya lọ́nà ọba àlekílá fi ń challenge wa pé a antum ashaddu khalqan amis sama ẹni ọmọ ẹdẹ ènìyàn tẹ́ ń takò ìgbédìde lẹ́yìn ikú kẹ́lẹ́ lọ́wọ́ ọba àlẹ́ kẹ́lẹ́ àwọn olè gbé ìdìdè mẹ́tẹ́ bá ti kú tẹ́ ti di ẹ̀pẹ́ tẹ́ ti ju a antum ashaddu khalqa ọlọ́ni sẹ́yìn lẹ́wà nira láti dání sẹ́sí tẹ̀dá tí ń ló lé ní àmì sàmà àbí sẹ́mà ẹ̀yin náà wò náà ṣé àti dá ọmọ ẹ̀dí ènìyàn tíntìntín ló nira sóun ló lé àbí sẹ́mà dídá banaha ọlọ́run ọba sì tẹ ọlọ́run ọba mọ́ rafa'a samkaha fasawaha ọlọ́run ọba àlékelá gbéga ó gbé pátá rẹ̀ ga ọlọ́run ọba àlékelá sì sàwá rẹ̀ ọlọ́run ọba àlékelá ó tẹ́ ẹ tó ṣe déédé tó ṣe dọ́gbandọ́gba. wà á rọ̀kọ́ṣà laylaha wà á kharaja duhaha òru ibẹ̀ lọ́lọ́run ọba àlékelá ti mú jáde nínú sámánì ìmálẹ̀ duha ìmálẹ̀ ojúmọ́ ibi tó kébọ́ lọ́lọ́run ọba àlékelá ti mú jáde jàmáà inú sánmà náà ni fa aghtasha laylaha fa akhraja duhaha wal arda ba'da dhalika dahaha lẹ́yìn rẹ̀ lọ́lọ́wọ́ bá àlejò ládá ilẹ̀ ó sì tẹ́ wal arda ba'da dhalika dahaha akhraja minha ma'aha wa mar'aha nínú ilẹ̀ yìí ọlọ́wọ́ sẹ́ńgbẹ́gbà tọ́lọ́wọ́ bá àlejò ládá sọ bó ṣe dá sánmà tán tọ́tẹ́ tó sì dọ́gba rẹ̀ ọlọ́run bá ní ká bẹ̀rẹ̀ sí máa sọ àwọn àǹfààní ẹ̀ pé ń bẹ̀ lòun ti ń fa ọ̀sán àtòru jáde ọlọ́run bá ní ká tó wá tó dídá ẹ̀lẹ̀ náà àti títẹ́ ẹ̀lẹ̀ ọlọ́run bá ní ká tó wá fẹ́ máa fa àwọn àǹfààní bẹ̀rẹ̀ jáde wà á kọrọjà minha ma'aha nínú ilẹ̀ tọ́lọ́run bá tẹ̀ yìí ilẹ̀ náà lọ́run bá ní wa àgbò wa ewúrẹ́ wa gbogbo tí wọ́n máa jẹ pátápátá àtàwa náà fúnra wa ní tá a máa jẹ níbẹ̀rẹ̀ lọ́wọ́ bá ti ń fà jáde lórí ilẹ̀ ni. wa akhraja minha ma'aha wa mar'aha wal jibala arsaha nínú àwọn àǹfààní ilẹ̀ owó náà ní pé ọlọ́wọ́ bá àlékelá tó dá àwọn òkè síbẹ̀ ó fi ṣe kan rẹ̀ wal jibala arsaha. mata'an lakum wa li gbogbo àwọn nǹkan tá a dá yìí ẹ́ a ti parí yìí o mata'an lakum wa li an'amikum ọlọ́ni gbogbo àwọn nǹkan tá a kà yìí mata'an lakum kó máa jẹ́ ìkan gbádùn ayé fún yín ni wa li kó sì tún máa jẹ́ bẹ́ẹ̀ náà fún àwọn ràkúnmí kẹ́tẹ́kẹ́tẹ́ màálù kó lè bàa máa jẹ́ nǹkan ìgbáyégbádùn fún wọn ni kó máa jẹ́ mọ̀tá àwọn nǹkan ìgbáyégbádùn subhanallah gbogbo eléyìí báyìí nítorí ta lọ́nà bá fi dá jẹ̀má gbogbo eléyìí nítorí ta lọ́nà fi dá nítorí tiwa ni nítorí àǹfààní tiwa kò tí yé báyìí nìyí lọ́lọ́wọ́ bá nígbà sọ pé yábẹ̀nà adam ìrọ́mà nẹ́bí adama khalaqtu kulla shay'in li ajlik mo dá gbogbo nǹkan nítorí rẹ nítorí àǹfààní rẹ wa khalaqtuka li ajli èmi ọlọ́run bá wá dá ìwọ fúnra ara rẹ nítorí tèmi ọlọ́run nítorí ẹ̀ bá dà mo fi dáwọ́ àmì gbogbo nǹkan yòókù mo dá wọn nítorí ẹ̀ ewu bọ́lọ́run ṣe páwa létò subhanallah èwo nínú àwọn ẹ̀dá ọlọ́run bá ní ọmọ sàǹfààní fún wa oòrùn sáwà kí n sàǹfààní fún nítorí ta ní fi ràn torí àǹfààní wa ní oṣù gbáńgọ́ sábà kí ń sàǹfààní fún ìràwọ̀ ńkọ́ sábà kí ń sàǹfààní fún òjò ńkọ́ sábà kí ń sàǹfààní fún abẹ́fẹ́ ńkọ́ sábà kí ń sàǹfààní fún sámẹ̀ ńkọ́ ọ̀sán ńkọ́ òru ńkọ́ ilẹ̀ ńkọ́ odò ńkọ́ òkè ńkọ́ subhanallah gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí tiwa ni ìkẹtọ́lọ́wọ́n ba lè jẹ́ bùkátà òun náà ní ká dúpẹ́ fọ́lọ́wọ́n ba lórí gbogbo àwọn oore wọ̀nyí kí lábí dúpẹ́ fọ́lọ́wọ́n ba ká máa ṣe ìbáàdà téèyàn bá ti ń ṣe ìbáàdà ó ń dúpẹ́ fọlọ́run ọba lórí gbogbo àwọn ẹ̀dẹ̀rọ ọlọ́run yẹn béèyàn bá ti wá sí èèyàn bá ti wá ṣe ìbáàdà ó ń ṣe àìmoore sọ́lọ́run ọba nìyẹn lórí gbogbo àwọn ẹ̀dẹ̀rọ àwọn yìí. wàsàmá àbínáà ọlọ́run ọba ní sẹ́mà òun ọlọ́run ọba àlékẹ́lá tẹ nítẹ̀ni o ọlọ́run ọba àlékẹ́lá mọ́ lé wa lórí ni o. so yíba wa anzala minas samaa'i ma'a ọlọ́run bá ní àwọn ọlọ́run bá àwa ń sọ kalẹ̀ láti sánmà ma'a omi à ń sọ omi kalẹ̀ láti sánmà ayé láti ibi tó ga tí ó wá bò yín lórí ṣẹpá tí ní wọn tán pè ní àsámà òun náà ní kí ni o máa alá wa àvọ́là gbogbo tó bá ti ga sókè tó wá bo ìtọ́wà nísàlẹ̀ rẹ̀ náà ń pè ní sàmà torí àábí wá léèrè wípé sáti sánmà ni òjò ti ń rọ̀ ni ìbéèrè nìyẹn sáti sánmà ni òjò ti ń rọ̀ kìí sáti sánmà ẹ̀sújò kò dé sánmà kódà sama, súnmọ́ sánmà ó jìnà sí sánmà gán bá a ṣe ń wẹ̀ síjò yẹn torí pé ọlọ́wọ́ bá ní wàsáhábù wàsáhábù musakharati wàsáhábù musakharati wàsáhábù musakharati bayna as-samaa'i wal-ard àbí ṣebí tanwinu sàrẹ̀ náà lọ́gbà àbí wàsáhábù musakharati bayna as-samaa'i wal-ard ọlọ́wọ́ bá ní ẹ̀sùjò tẹ́ bayna samai wal ardi ọlọ́run ọba mú dúró láàrin sánmà àti ilẹ̀ ni in between lọ́wà kò dé sánmà ẹ̀sùn jò dé sánmà o òyò tí máa ń rọ̀ yóò dé sánmà kódà kò súnmọ́ sánmà ó jìnà sí sánmà gidi gan ó jìnà sí sánmà gidi gan àwọn bàálù tá a máa rí tá ń fò yẹn wọn súnmọ́ sánmà o wọ́n jìnà sí sánmà gidi bàálù ewọ́nu sánmà o àmọ́ bàálù a máa kọjá ẹ̀sùn jò tójò bá ń rọ̀ bàálù a máa fòkè ẹ̀sújò òjò ọmọ wá rọ̀ lábẹ́ bàálù bàálù ọmọ akọjá lókè rẹ̀ kò yí báyìí sí kálíbà ọmọ ibi tí ẹ̀sújò wà sí sánmà bàálù tó wá jìnà yí sánmà gidi gan kódà bàálù àwọn tó bá wà nù bàálù wọ́n máa wo sánmà ẹgẹ́ bí àwa ta wà náà ṣe ń wo sánmà ní kéèkwọ́n ti máa wo sánmà bí pé tó lẹ́nu ní ọ̀rọ̀ tó báyá sánmà àti bàálù báyá bí òkè pé báyá wọn ti fẹ́ wọ sánmà ta àwọn tó máa wo sánmà ẹgẹ́ bí àwa ta wà ń sí wo sánmà níbi ilé rẹ̀ kánísì àwọn ilé kan bẹ wọ́n ní ilé yìí thirty story building ni ilé alájà alájà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n alájà ọgbọ̀n ilé alájà ọgbọ̀n tẹ́yà bá gun ilé alájà mẹ́rin tẹ́ bá wà lórí àjẹ́lẹ̀ kẹrin ẹ wo bí ló alájà mẹ́rin tí ẹ bá gbọ́ alájà márùn ńkọ́ alájà mẹ́fà ńkọ́ alájà méje ńkọ́ mẹ́jọ kí wọ́n gun 30 story building àwọn 30 story building yìí ẹ lè gùn pẹ̀lú kẹlò staircase ìtẹ́mọ́ sábà lò tí ẹ fi ní lálàsé òun ni kẹlò kíni o kẹlò lift ilẹ́fìgbọ́n tẹ́ bá wá lo lift kẹwàá gun alájà 30 story building àbí 100 story building tẹ́wá wà lókè rẹ̀ wá ń wo sánmà àtẹni tó ń wá ń sàlẹ̀ tó ń wo sánmà bákan náà lẹ́mọ̀ wò ẹ̀yin ò ní wúra yín nígbà pé sánmà ẹ̀yin ò rí sánmà ẹ̀ ní rí ju ẹni tó wà ń lẹ̀ lọ táwa sọ pé òun ti súnmọ́ sánmà so òun tún rí sẹ̀pẹ́tẹ̀ yẹn bá ṣe súnmọ́ nǹkan ní ọmọ rí pé ó súnmọ́ òun ju ẹni tó wà ń lẹ̀ sí àmọ́ bẹ́ẹ̀ bá yín súnmọ́ sánmà sí ó ní rí ju ẹni tó wà ń lẹ̀ lọ ni mo fi ń jẹ́ kó yára pé àwọn tó wà lórí bàálù náà bá ṣe jìnnà tó yẹn àwọn náà ni ẹbí wọ́n lè rí àwọn tó bá ti gun bàálù dáadáa rí ẹdígbò lẹ́sí mọ́ wo sánmà tó bá láǹfààní àti wo bí ìgbà táwàtà wà lẹ́sí wo náà ni wọ́n jìnà sí gidi gan so ibà ní sí wà á kharaja minha ọlọ́run bá nìkẹ́lá ayà yìí mú bá lọ wà anzala minas samaa'i ma'a bí tá jò sí náà nìyẹn ọlọ́run bá nìkẹ́lá wá ń sọ̀kalẹ̀ láti ibi tó ga tó sì bò wá lókè ọlọ́run ọba àlékẹ́lá ń sọ omi kalẹ̀ láti inú ẹ̀sùn jò nìyẹn wa anzala minas samai máa ọlọ́run ọba àlékẹ́lá ń sọ omi kalẹ̀ láti sama fa akhraja bihi minas samarati rizqan lakum insha Allah ta'ala ibi láti padà láti máa tẹ̀síwájú so ilé ìbáyìí gbogbo àwọn nǹkan tí a kà oúnjẹ kó yé wa àwọn ìkẹ́ ọlọ́run ọba lórí wa àwọn ìdẹ̀rọ ọlọ́run ọba lórí wa àti títóbi agbára ọlọ́run ọba àti ìníkàpá ọlọ́run ọba lórí gbogbo nǹkan subhanallah ẹ wo adúrú àǹfààní tó mi ń ṣe fún ànábì adam ṣe bá ní sí tí ó bá sómi a lè jẹ́ àlemú jàmáà tí ó bá sómi a lè jẹ́ àlemú tí ó bá sómi a lè gbélé ayé abẹ́ẹ̀kọ́ ni subhanallah ẹ wo adúrú àwọn àǹfààní tí omi ń ṣe fún ọmọ ànábì adam Allah azim kò ṣe é kà ṣe bá ní sí so inshallah ibi láti padà máa tẹ̀síwájú subhanaka wa bihamdik shalla la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik tabari ẹni tó ní bèrè. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. wọ́n bèèrè pé ìgbà tí a sọ pé ọlọ́run ọba ó rán sallallahu alaihi wasallam sí àwọn àlìjẹ̀nú náà bọ́lọ́wọ́n bá lékẹ́ lára ànábì sí wọn ta sì mọ̀ páwọn àlìjẹ̀nú ọlọ́run bá lékẹ́ láwọ̀ fáwà èèyàn ní kápá àti máa rí wọn ẹgẹ́ bá ṣe ríra wáyìí báwa ló sì wá rọrùn fún ànábì láti jẹ́sẹ̀ fún wọn náà àwa èèyàn yòókù ni ọ̀rọ̀rùn fún láti rí àlìjẹ̀nú àmọ́ ànábì sallallahu alaihi wasallam àmọ́ rí wọn kódà ànábì sallallahu alaihi wasallam alọ́mọ́ ṣe dáwà fún wọn ànábì alọ́mọ́ ṣe lẹ́kṣọ̀ fún wọn tánàbí ọlọ tí ó lọ ṣe lẹ́kṣọ̀ fún wọn àlìjànú tó sì bèrè bèrè lọ́wọ́ ànábì tánàbí ó sì dáhùn rẹ̀ bákan náà àwọn àlìjànú o wọn a tó máa wá dùrúsù ànábì wọn a máa wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹgẹ́ bá àwọn sọ̀hábà sí wáyé sọ̀hábà pọ̀ náà àwọn àlìjànú náà kò tí yé báyìí nísìnyí àwọn tí wọ́n sẹ̀mí pẹ̀lú ànábì tí wọ́n sì nígbàgbọ́ pẹ̀lú ànábì táwọn náà sì ń gba ọ̀rọ̀ ànábì àwọn afá pọnú àwọn àlìjẹ̀nú báwọn afá sì pọnú èèyàn yẹn bá ti rí làwọn náà rí o níbi abala pé ìjà afá ìjólùmọ̀ ìjẹ́ pòkì ìjẹ́ kèfèrí bá a ṣe pọ bí mùnáfíkì ṣe wà ṣe wà lọ́wọ́ àánú tiwọn náà bí jíù wa ní bẹnu dhalik kúnná tọ̀rọ ikọ̀ tí dada nínú sọ́rọ̀tù jìn wọ́n ní ẹni rí ń bẹ nù wa àwọn pòkí èèyàn àwọn kèfèrí náà sì kún nù wa kúnná tọ̀rọ ikọ̀ tí dada oníranran bíi tí làwa náà jẹ́ kò yí bá nísì oníranran làwa náà so naam so àyà yẹn ó nínú sọ́rọ̀tù jìn naam ó nínú sọ́rọ̀tù Ahqaf náà so àwọn àyà tó sọ̀rọ̀ nípa wípé àwọn àlìjànú wọn máa wá gbọ́ lẹ́kṣọ̀ lọ́dọ̀ ànábì ìkánú ẹ̀ ni àfáà sí fún mi ó sì wà nínú suratul jinni náà ṣé bá ní sè qul uhiya ilayya annahu istama'a nafarun náà ilé ìbáyìí náà tábà sí fún mi nínú suratul ahqaf aya 29 وإذ, وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومه منذرين ọlọ́run bá alékẹ́ lánìí ànábì máa sọ fún àlùmọ́ rẹ̀ nígbàtí ọlọ́run bá alékẹ́ ọlá tó darí àwọn ikọ̀ kan náà àwọn àlìjànú wá sọ́dọ̀ rẹ̀ láti wá máa gbọ́ al-Qur'an falamma hadaru ìgbàtí ogun wọn dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tán wá sí dùrúsù ànábì tán wá kẹ́kọ̀ọ́ qalu ansitu wọ́n sọ fúnra pé ẹ̀dákẹ́ o àìṣe àìpariwo ní ibi tó bá ti ń ṣe díkìrù o sẹ́gbẹ́ kọ̀dákáwà náà máa pariwo ibi tó bá ti ń ṣe ìrántí ọlọ́run àwọn náà sọ fúnra wọn bẹ́ẹ̀ pé àrùn sítù ẹ̀dákẹ́ o falamma kúdìyà ìgbà tí wọ́n parí wáàsí tán tánàbí ila qawmihim mundhirin wọ́n wá seri pada sọ́dọ̀ àwọn ìjọ wọn wọ́n wá ń kìlọ̀ fún wọn àti gbọ́wà sí o ọlọ́run bá ti gbá nẹ́bí wa dìde o ànẹ́bí wa yìí ọlọ́run bá lè kíláàtì ẹran sí wa o qalu ya qawmana wọ́n sọ fún àwọn ìjọ wọn pé ẹ̀yin ìjọ wa inna sami'na kitaba àwa gbọ́ tírà kan o sẹ̀kún lọ sí wà sí ànẹ́bí ni wọ́n ní àwa gbọ́ tírà kan lẹ́nu ànẹ́bí ọlọ́run ọba unzila min ba'di Musa wọ́n sọ tírà yìí kalẹ̀ lẹ́yìn ànẹ́bí Musa ni musaddiqan lima bayna yadayhi tira yi wá tako ìntọ́wànú tira nabi Musa o n ṣe kí ni ó ń sọpọ́tì ẹ̀ ó ni kọ̀tako tíra nẹ́bì Isa ó ń sọpọ́tì ẹ̀ o n pè dodo ni tiru tíra tó fi ránṣẹ́ sí Musa yẹn ìlú tó fi Isa yẹn irú yẹn kan àti ti gbọ́ tíra náà torí pàwọn àlìjẹ̀nú yìí ń bẹ lásìkò nabi Musa àtànẹ́bì Isa torí àwọn lẹ́mìjà wa lọ kò nǹkan tí ó wà nínú at-Tawrat wal-Injil ìgbà tó wá gbọ́ al-Qur'an wá rí pé à ah, nǹkan yìí ó ń sọpọ́tì tó wà nínú Tawrat àti Injil ni yahdi ila al-haq tíra yìí ń pèpè lọ síbi òdodo ni o wa ila tariqin mustaqim ó dẹ̀ ń pè wá lọ síbi ojú ọ̀nà tó tọ́ ya qawmana wọ́n kìlọ̀ bá ẹgbọ́n sí wá sí báwọn ìjọ wọn nìyẹn àwọn àfáànú àwọn àfáànú àwọn o ẹ̀yin ìjọ wa ajibu da'iya Allah ẹ jẹ́ ìpè olùpèkè ọlọ́run ọba o olùpèkè ọlọ́run ọba ànábì wa Muhammad tó dé tí ń pè yín ẹ jẹ́ pé rẹ o àjíìbù da'i Allah ẹ jẹ́ ìpè olùpèkè ọlọ́run ọba o wa aminu bi ẹ sì nígbàgbọ́ sí o yaghfir lakum min dhunubikum ọlọ́run tẹ́ bá ti wá tẹ́ bá ti jẹ́ pèpè rẹ̀ tẹ́ ti jẹ́ pè rẹ̀ tẹ́ sì nígbàgbọ́ sí ọlọ́run ọba àlekẹ́ láwọ́sí yóò ṣàforíjì ẹ̀ṣẹ̀ yín fún yín wa yujirkum ọlọ́run ọba àdéké ló sì làyín kú nínú ìyà ẹlẹ́tẹ̀ ìlérò ìyà ná wa man la yujib da'iya Allah gbogbo ẹnikẹ́ni tí ó bá ti tí ó bá ti wá jẹ́ ìpè olùpèpè ọlọ́run ọba falaysa bi mu'jizin fil ard kò lè bọ́mọ́ ọlọ́run ọba lọ́wọ́ lórí ilẹ̀ o kò lè bọ́mọ́ ọlọ́run ọba lọ́wọ́ láíláí ọlọ́run ọba gbàmú wa laysa kò sì sí ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba tó lè ràn lọ́wọ́ kó bí ọlọ́run ọba tó lè dáàbòbò àwòlíyà ayé àwọn tó lè ràn lọ́wọ́ kò sẹ́lòmíì lẹ́yìn ọlọ́run ọba fún wọn bẹ́ẹ̀ ulaika fi dalalin mubin àwọn wọ́n sọ fún ọ pé gbogbo àwọn tó bá rí báyìí wọ́n ti wà nù àná tó fojú hàn àwọn àyà pọ̀ gan tó yẹ báyìí nìsín tó ń jẹ́ pé wá pé àwọn àlùjànnú náà máa gbọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ ànábì ànábì àsìlọ́ máa ṣe wáàsí fún wọn ó báyìí nìsín so àwọn ahadith náà sì gbé wa bẹ́ẹ̀ so anabi wa muhammad nìkan lọ́lọ́wọ́ bá àlékẹ́lá sì rán sí àwọn àlìjànú àti gbogbo èèyàn àwọn anabi ọlọ́run yòókù àwọn ẹ̀jọ́ wọn nìkan lọ́lọ́wọ́ bá àlékẹ́lá máa rán wọn sí oyè báyìí nìsín so wallahu a'lam wa alaikum salam wọ́n ní máa sọ nípa ọ̀pọ̀ ẹ̀yìn bóyá ìyẹn sì lọ tó gbìyànjú tó ṣe abúlé ẹ̀sìn náà lẹ́yìn ẹni wá lọ ìyàwó rẹ̀ ìyàwó sọ fún bóyá èdè ṣe ìṣẹ̀lẹ̀ sí ọ̀rọ̀ ṣẹ́ṣẹ̀ láti rẹ̀ náà. ìyẹn wá ń sọ fẹ́ lómi àbí wọ́n nígbà tá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ lánàá pé irọ́ ò da gbogbo ìran irọ́ pátápátá kò da sọ wá ní pé a sì máa ń gbọ́ pé àwọn àfáà kan mọ́ sọ pé irọ́ súnà ń bẹ irọ́ súnà ń bẹ gbogbo àfáà tó bá sọ pé irọ́ súnà ń bẹ ọ̀tá ọlọ́run ni kò sí irọ́ súnà torí tẹ́yìn bá ti lè ní irọ́ súnà ìtumọ̀ ni pé irọ́ tánà bí pa torí tán pè ní súnà òun náà ní tánà yìí bá ṣe ní tánà yìí bá sọ àbí tó bá síwájú ànábi tí ò bá kọ so tẹ́yìn bá ti wá ní irọ́ súnà ìyẹn pé irọ́ ànábi sábẹ́ bí parọ́ ẹ̀hẹ́n túmọ̀ mọ́ súnà wọ́n ní irọ́ súnà ìfúnmọ́ pé irọ́ tánàbí náà pa táwa náà wà máa táwa náà fẹ́ máa kọ́ sí ẹ̀ láti máa parú rọ́bẹ̀ kò sí tán pè ní irọ́ súnà àmọ́ àwọn nǹkan mẹ́ta kan ń tán máa ń rò pé òun ní irọ́ súnà wọ́n sì gbọ́ kìí ṣe irọ́ nìyẹn ànábì ànábì wọ́n jẹ́ kó yọ pé ànábì ọ̀kà yẹn kún irọ́ ni kìí ṣe irọ́ ṣé ní sí ànábì ní laysa kadhab ànábì ní kìí ṣòkùrọ́ alladhi yuslihu bayna an-nas ẹni tí ń ṣàtúnṣe láàrin ẹ̀ méjì fàyẹ́mì khayra aw yaqulu khayra tí wọ́n ń gbé dáadáa láàrin àwọn èèyàn méjèèjì ìró dáadáa ni wọ́n ń gbé nípa wọn aw yaqulu khayra àbí ń sọ̀rọ̀ dáadáa láàrin àwọn méjèèjì tí wọ́n fi yọnu síra wọn wàláì kò wá ní parọ́ kéṣe pọ́ ma wá parọ́ fẹ́ni ah! kí ní àtẹ́kejì nítorí kó lè bá wọ́n ni ah pé ó kàn sí wáyé bẹ́ẹ̀ ni ó kàrò ni ó kódà á ó máa ń sọ̀rọ̀ re dáadáa gan ó lè yàn re ní ọ gbogbo dáadáa tó ti wá sọ nípa rẹ̀ rí tó ti wá sọ nípa ẹnì kejì ri rí wàá máa wá sọ nípa rẹ̀ pé kódà ti bọ̀ yìí gan ti ń kábàámọ̀ báyìí kò wú kó bọ̀ esu èṣù lọ́kàn lò èṣù lọ́kàn fẹ́ bà yín wàláhì ó nífẹ̀ẹ́ rẹ̀ gan wàá fi hàkíkọ̀ ó kèsè pé yẹn ń parọ́ yẹ pé kò nífẹ̀ẹ́ rẹ̀ wá lọ́fẹ́ ẹ mọ̀ kó nífẹ̀ẹ́ rẹ̀ tòótọ́ ní sì máa ń sọ dáadáa nípa rẹ̀ kódà síwájú gíjà tó dé kò yẹ báyìí nísìn gbogbo dáadáa tí wá ti ń sọ ń pa rẹ̀ rí yẹn àti gbogbo ìnífẹ̀ẹ́ rẹ̀ títí fi hàn yín yẹn nígbà tí ìjà bá wá dé yẹn ẹ máa wá lọ gbé fún ẹnì kejì rẹ̀ pé kódà ọsọ báyìí ń pa rẹ̀ ọsọ báyìí ń pa rẹ̀ ìtẹ́nì kejì náà máa ń sọ ń pa ọ̀rẹ́ rẹ̀ tíjà dùn wọn ẹ tún gbé lọ́dọ̀ tiẹ̀ náà ẹ lọ máa ń sọ kì í ṣe pé máa parọ́ in ọ jẹ jẹ́ láàrin wọn dáadáa yẹn tí ń bẹ láàrin wọn tí èṣù fẹ jẹ kí wọ́n rí pé ìgbà tí ti dé yẹn tí èṣù ọ̀fẹ́ kan rí dáadáa sí dáadáa mọ́ yẹn ẹ wá sọ ṣègbè tẹ́ bá sọ fún ọkàn rẹ̀ ó máa èmi náà ẹ bá ṣe bí pé ìwà kó níwèrè lórí ẹ bá wọn máa ń sọ ẹ wọn sàn bí wa ni kódà kò bẹ́ẹ̀ bá kò wú láti bọ̀ ọjà àmésù lọ́kàn fẹ́ gbà rìn yìí ọ̀rẹ́ rẹ ni èèyàn tó nífẹ̀ẹ́ rẹ ni kódà kò síbi tí èyí sọ̀rọ̀ rẹ dáadáa kódà ó ṣe báyìí ó ṣe ẹ máa ka wọn dáadáa tó ti ṣe fún ẹni yẹn tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ mọ̀ ẹ wà máa ka fún ẹ mọ̀ so ìtumọ̀ ni pé yẹmi khayra aw yaqulu khayra kì í ṣe pé ń parọ́. bákan náà kéèyàn máa àwọn ọ̀rọ̀ téèyàn bá sọ fún ìyàwó láti fi tù lójú tó bá ní sí àbí àwọn ọ̀rọ̀ tí èèyàn bá sọ àbáwọn ṣe tí èèyàn bá ṣe lójú ogun tó bá ní sí òun ní èsè rọ àwọn ìrìn kan bẹ tó yẹ sí pé kò tọ́ láti máa rìn òun ni kíyàn máa rìn kọ́ máa yan kọ́ máa rìn kọ́ máa tẹ̀lẹ̀ gírígírí kọ́ máa yan kọ́ àbí kọ́ máa yan kọ́ máa rìn kọ́ máa ga ìrìn yàn ọ̀dá àfi lójú ogun nìkan lójú ogun nìkan ni wọ́n ti aláwà kárí irun rìn bẹ́ẹ̀ láti fi dẹ́rù bá àwọn kèfèrí gbogbo orin téèyàn bá lè lójú ogun táwọn kèfèrí ó pé ha sáwọn tá a bá jàre a ìkọjá èrè léyìí o iléyá ẹni orí yóò dilé gbogbo orú rìn téèyàn bá lè rìn bẹ́ẹ̀ gbogbo orú ọ̀rọ̀ téèyàn bá lè sọ bẹ́ẹ̀ tó yẹ sí pé ẹ̀rù ó bà wọ́n àwọn ọ̀rọ̀ kan bẹ kèé ṣe rọ́ àmọ́ téèyàn bá sọ

àdìsí yẹn lẹ́kṣọ̀ ọjọ́ kan ní tó ẹ́ pé ó níbi àlàyé ní fọ̀síwẹ́wẹ́ so àmọ́ pé rọ súnà ń bẹ kò sí kàtà ní rọ so wọ́n lẹ́lẹ̀ kejì wọ́n ní òun náà ni pé ìbéèrè ni pé èèyàn ká tó ṣe nǹkan kan tí ó dùnyàn fún yàn gbà tó wá lọ tán èèyàn wá ń sọ fún èèyàn kan pé òrí lágbájá nǹkan tó ṣe báyìí nǹkan tó ṣe báyìí tó wọ́n ní sẹ́yìn náà inú ẹ̀ṣẹ̀ ni kódà inú ẹ̀ṣẹ̀ ńlá ńlá lọ́wà inú kàbáyìí rí ẹ̀ṣẹ̀ eléyìí ń pè ní al-ghiba nìyẹn so ibà ní sí dhikruka akhaka bima yakra kéèyàn máa sọ̀rọ̀ ọmọ ìyá àyàn ní ọ̀rọ̀ tó ẹ́sì pé tó bá gbọ́ inú rẹ̀ ó bàjẹ́ kò ní dùn ma ọ̀rọ̀ tí ó dùn ma kẹmọ wá sọ fún kẹmọ wá sọ kẹmọ wá sọ ń pa rẹ̀ lẹ́yìn rẹ̀ ṣé báyìí nìsí so kódà ó débi pé ah, orí láwájá ó kúrú gan o orí ó kúrú gan tó jẹ́ sí pé tẹ́ bá sọ wájú rẹ̀ kó kúrú yóò dùn ẹ tí ọ̀nà sáà àbí lágbájá ah, orí oh, ó gùn bí okùn náà ni àfi bí òpó bí òpó náà ló ṣe gùn tẹ́ bí tó bá gbọ́ inú rẹ̀ ó bàjẹ́ tẹ́ bá ti ń sọ lẹ́yìn rẹ̀ tẹ́yìn náà pẹ́ lè sọ́ọ̀sì ju ẹ̀ ẹlòmí ò ní ẹ̀mọ́ lè sọ́ọ̀sì ju rẹ̀ because ẹlòmí burú débi pé tẹ́ bá ní ẹ̀ lè sọ lẹ́yìn rẹ̀ wà pé kí ni ó ṣe wọ́n náà mọ̀ pé kọ́ bá sọ́ọ̀sì ju rẹ̀ yóò bínú ó lè má ní kápá kódà ọ̀rọ̀ téèyàn bá kò bá sọ pé tó bá lè sọ lójú ẹ̀ náà tó bá jẹ́ pé yóò kó bànújẹ́ bá ọ̀rọ̀ burúkú nìyẹn kódà irú ẹni bẹ́ẹ̀ tó ń burú jẹni tí ń sọ̀rọ̀ èèyàn lọ àwọn kan lọ́jọ́ pé tó bá so àwọn wọ̀nyẹn ọ̀rọ̀ wọn tó burú gidi gan ọlọ́run bá sépèlé wọn ni ẹ̀lẹ́mí ọmọ pé kíni mo lè sọ́ọ́ sejú ẹ̀ náà so yẹ báyìí nìsín so ò dáa ni ẹni tó ṣe instead táàtù máa pèèyàn táàmà sọ fún pé orí nǹkan tí lágbájá ṣe orí nǹkan tí lágbájá ṣe kápẹ òun gangan ó ṣe nǹkan báyìí ó dùn mí o báyìí báyìí báyìí lọmọ ń ṣe ṣe pé yóò ṣàtúnṣe àwa ń tàn bàjẹ́ rẹ̀ káàkiri ibi ẹni tá a sọ fún yẹn kò ní kàtúnṣe bẹ́ni tí ó ṣàbúrù akàn jẹ́ kí akàn ń gbin ìkórìíra rẹ̀ à ń fò kọ rẹ̀ jẹ́ fáwọn èèyàn ni ó ó ní pé tí n bá ń sọ fún èèyàn kan wípé kó bá mi pè sákèsì pé tí n bá ní kí n pè sákèsì ẹnu mi ò ní ká bóyá mo kéré sí lọ́jọ́ orí mo sì rí pé ó ní ìgbéraga yóò mọ̀ pé irú rẹ ló fẹ́ bá mi sọ̀rọ̀ àbí mo rí pé bóyá ó ní kò jù mí lọ àbí mo rí pé bóyá kò nímọ̀ tó mi àbí mo mọ̀ wípé tí n bá bá sọ̀rọ̀ yẹn kò ní gbọ́ látẹnu mi nítorí àwọn ìdí tó pọ̀ mo wá rò pé mo wá lọ sọ fẹ́nìkan tí mo mọ̀ wípé ìmọ̀ ń gbọ́rọ̀ sí lẹ́nu ó ní àpẹ́lẹ́ fún ó wọ́n á sọ fẹ́ nìyẹn pé ẹ̀dàkùn ẹ̀bá ń sọ fún lágbájá àmọ́ ṣe báyìí àmọ́ ṣe báyìí nítorí pé kó lè bá sọ fún un ni kété pé torí pé mo fẹ́ kété pé bóyá mo ń sọ rẹ̀ lábòsí lẹ́yìn àmọ́ mo rò tí bá sọ fẹ́ ni yóò lè ṣàtúnṣe rẹ̀ ó nìkan ni ẹni yẹn nìkan ló yìí sọ fún tó bá ti lè kọjá ẹni yẹn onímọ̀tò pé kí lọ fẹ́ kẹ́ni tọ́ sọ fún un fẹ́ kó sí ọfẹ́ kan fojú ẹ̀dá òwò àbí kan fojú burúkú òun náà ó sì ó sì ní kó bòun láti rí ni tó bá tiẹ̀ wá sáré tí ò mú sẹ ìyẹn wà pè pé à yàtọ̀ fún pé yáwó lọ́wọ́ mi o ẹ mọ̀rọ̀ pé pé yáwó lọ́wọ́ mi o bẹ̀tí ẹ̀mọ̀ wípé Islam ó pàtàkì àdéhùn gan tí èèyàn bá sì ń yapa àdéhùn nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni ìjọ tẹ dá fún mi ẹ̀ má déhùn mi sẹ́ o ẹ̀ má déhùn mi sẹ́ ẹ̀ tó dáhùn mi padà fún mi tẹ bá pèsè àkíyèsí bẹ́ẹ̀ ojú tiẹ̀ náà kéré ṣé ni tó bá jẹ́ pẹ́ni tí yóò sí gírímọ́ǹkà ẹlẹ́mì rẹ̀ yóò ṣàtúnṣe rẹ̀ àmọ́ ìgbà pẹ́ni tí gbẹ́gàmà ẹlẹ́mì rẹ̀ ni onímọ̀ òkú yẹn ni wọ́n bá mi wí wọ́n ṣe tó kùmọ̀ yáwó lọ́wọ́ rẹ̀ kéṣe pé torí pọ́yọ́ ń pọ́ sákìyèsí ni kó tọ́ra rẹ̀ ṣe ibi tó kù sí a máa dùn yẹn tó tọ́ o tó bá báyàn sódodo ọ̀rọ̀ a máa wọ̀ yẹn lára a máa ń rọjú gbá ni kò rọrùn èèyàn rọjú gbá ni àǹfààní ni ó dà gẹ́gẹ́ bíi bíi pé nǹkan tí ọ̀dà lára rẹ̀ wọ́n fẹ́ mú kú ò kèé rọrùn ẹ máa wọ́n nísìn tí aṣọ bá dọ̀tí tá a bá fẹ́ fọ aṣọ yẹn a fẹ́ mú dọ̀tí kó só rọrùn ẹ̀kọ́ máa gbó aṣọ yẹn ni a máa gbó tí ìdọ̀tí yóò fi jáde kó lára rẹ bẹ́ẹ̀ náà ni wọ́n tí ìdọ̀tí ń bẹ lára rẹ òótọ́ ọ̀rọ̀ tán sọ fún bígbà tán gbó ọ ni wọ́n fẹ́ kọ́ ọmọ ni ìgbà tí yẹn ń gbó aṣọ kò ní rọrùn fún ọwọ́ tàbí gbó aṣọ yẹn tọrọ wọ́n máa ta yẹn kò sì ní rọrùn fún aṣọ yẹn náà aṣọ ọ̀kà lè sọ̀rọ̀ ni bá a ti ń gbó aṣọ sọ̀rọ̀ rọrùn fún bẹ́ẹ̀ kò rọrùn bẹ́ẹ̀ náà ni tára yọ̀ bá yá tẹ́bá ní ọbẹ̀ sọpúrẹ́ṣẹ̀ fún àìdára ẹ̀nà bẹ́ mú kú bẹ̀ tí ó ma ní ọ lára rí bẹ́ẹ̀ lẹ́lẹ́ tí ń pè ọ sáìdá yóò ní ọ lára pẹ̀lú ọ̀rọ̀ tó sọ fún ọyẹn àmọ́ mọ̀ wípé dáadáa tẹ́bá fẹ́ pè yẹn sáìdá nǹkan tó bá bàjẹ́ kéé rọrùn láti ṣe kíni láti yọ àìdá kú lára ń tọ́da so kéé rọrùn rárá kó ilá ẹni sì so kọ́ lọ́ba kó sànú wa so ẹ má kí ẹ má sọ lẹ́yìn so. wọ́n jẹ́ kí ilé wà ẹ̀kọ́ so eléyìí báyìí tó bá jẹ́ positive side ni ní tó dáa nìyẹn kí a máa sọ̀rọ̀ ọmọ ìyá yẹn ní dáadáa lẹ́yìn pé ah orí àfa àmọ̀tádọ̀ ìyẹn dáadáa ni o ìyẹn dáadáa gbáà ni kódà báyìí báyìí báyìí ló tún ṣe lánàá báyìí báyìí ló tún ṣe lónìí kódà ẹ mọ̀ o kódà owó tí fi sínú lónìí òun ló bùn mí òun ló ṣe kíní kan sẹ́mi pé irú nǹkan báwọn kì í ṣe pà ń sọ láì dáa nítorí pé tóun náà bá gbọ́ yóò dùn mọ́ ni ṣé báyìí ní eléyìí báyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kódà nínú dáadáa lèyìn wà tó yẹ báyìí nísìn ká máa sọ dáadáa nípa àyàn tó yẹ báyìí nísìn so torí pé ẹni tá a bá sọ fún yẹn yóò máa yóò máa láìkì ẹni yẹn ni kò yẹ báyìí nísìn kò ní kórìíra rẹ̀ torí pọ́ mẹ́ẹ̀dé ènìyàn àdámọ́ ọkàn wa ni pé ọmọ ńlá ẹni tí bá ń ṣe dáadáa ó sì mọ́ ń kórìíra tí bá ń ṣaburú ló fi jẹ́ àfáà kan ní máa ṣe dáadáa sí àwọn èèyàn testibit kulubahum ó sì sọ wọ́n dẹrú téèyàn bá ń ṣe dáadáa sáwọn èèyàn wàlá àwọn èèyàn dẹrú yẹn o wọ́n di ẹrú yẹn falatọ́lá masta'bada al-insana ihsanu látọjú tó ti pẹ́ ni dáadáa tí máa ń sọ ọmọ ẹ̀dẹ́yàn di ẹrú ẹni tí máa ń ṣe dáadáa sí so yíba nísìn ẹ mọ̀ wá sáàkì ìrújẹta lẹ́lẹ́yìn ẹ nífẹ́ kí ẹ nífẹ́ kó bínú sí yín tó bá pàṣẹ báyìí ti sáré ṣe tó bá ní nǹkan báyìí lòun fẹ́ tó bá mọ̀ tẹ́ bá mọ̀ pé máa ń bínú ẹ̀ ní ṣe fún torí pé ẹ̀rí dáadáa lọ́dọ̀ rẹ̀ so yíba nísìn so kí ẹ máa sọ dáadáa yẹn tó ṣe yóò máa jẹ́ káwọn èèyàn nífẹ̀ẹ́ tí bá máa ń ṣe dáadáa ni olùṣe dáadáa àwọn èèyàn máa ń nífẹ̀ẹ́ rẹ̀ kódà kó má jẹ́ wọ́n ló ṣe fún tí ẹ bá jẹ́ ẹni tẹ́mi rẹ̀ dá o tí èsì ẹni tẹ́ ẹ̀mí ẹlẹ́mí èṣù sẹ́pẹ́ ẹlẹ́mí èṣù ń bẹ láwọn inú àwọn èèyàn ẹlẹ́mí kẹta tọ́bí tóun bá ti ń gbúrò pé ẹ̀ ń ṣe dáadáa báyìí ni wọ́n máa bí ni yóò ṣe wájú òun ní í àmẹ́ ẹlẹ́mìí tẹ́mì rẹ̀ dá ẹlẹ́mìí tọ́ dá tọba gbé òkú yẹn kan ṣe dáadáa kọjá kọjá pé òun kọ́ ní ṣe fún inú ló sì máa dùn ìyẹn ah, rí lẹ́ni rí dáadáa sí yọmọ ajo owó ẹ̀ tí bá ní so inú tó dáa nìyẹn wà ṣùgbọ́n ọ̀bà kó sànù wa aqulu ma tasma'un astaghfirullah astaghfirullah li wa wa lisa'iril wa